ojú wa tó lé ojú wa tó kó. gbogbo ẹ̀yin èèyàn wa mo mọ̀ tó kí yín o káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé níbi tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti mọ̀ wo ìkànnì àràbà tẹlifíṣàn bó o ní bó o lójú ọjọ́ ṣe rí ẹ wò ó fọ́nrán kan ni mo tún mú wá fún wa nípa àwọn àṣírí kan tí Mr. Ọlámaìkì tú yes Mr. Ọlámaìkì wọ́n. Well, yànnàná àwọn nǹkan kan ṣe mọ̀ wípé àwọn bàbá wa bọ̀ wọ́n ní ilé tá a bá fi itọ́ mọ wọ́n ní ìrì ní òwúrú lébẹ̀ ṣe wá rí fọ́nrán tí mo mú wá fẹ̀yìn èèyàn wa yìí mo fẹ́ ká farabalẹ̀ dáadáa ká gbọ́ nǹkan tí Mr Olamide ká gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n yànnàná àwọn nǹkan kan bẹ̀ tó dẹ̀ jẹ́ òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé Mr Ọlá Mike ò ní dúró kò ní gọ sẹ́yìn irọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ òmìnira yìí àwọn èèyàn kan wà tán dúró tán adá wọn mọ̀ ara wọn ni Mr Ọlá Mike torí ẹ̀ ló jẹ́ kí n mú fọ́nrán yìí wá wípé gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá a nílò ká wo fọ́nrán yìí ká lè mọ bó ṣe ń lọ torí pé orílẹ̀-èdè Yorùbá tá a lá ń lọ orílẹ̀-èdè wa tá a ń lọ òtítọ́ ni ó gbèrò ṣùgbọ́n kí n tó mú fọ́nrán yẹn wá fún yín kẹ́ ẹ tó lóore ọ̀fẹ́ láti gbọ́ gbogbo àwọn analysis tí Mr Ọlámàkì eh, tí wọ́n ṣe nínú fọ́nrán yìí àti àwọn àṣírí kan àti àwọn ọ̀rọ̀ kan tí wọ́n tó ta kókó tí wọ́n yàn nànà nínú ẹ̀ ẹ jẹ́ kí n túkì ẹ̀yìn yẹn wá pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àràbà tẹlifíṣàn ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín sì rèé tẹ́ darapọ̀ mọ́ wa mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ gbádùn wa sí dáadáa lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ ayẹ láti subscribe sórí ìkànnì yìí bákan náà ẹ rí notification bell ìyẹn agogo báyìí lọ́wọ́ iwájú subscribe button yẹn ẹ tẹ̀ yẹn náà sí ìyẹn gan ní ìmọ̀ta yín lólobó lóòrèkóòrè tá a bá ti ń ṣe àwọn ètò live show wa tàbí a fi fọ́nrán míì sórí ìkànnì ìyẹn àwọn fídíò tàbí sórí ìkànnì wa ìhun gan ni ó tètè sọ fún yín pé wọ́n ti bẹ̀rẹ̀ live show fọ́nrán tuntun ti wà lórí ìkànnì Araba yóò mọ̀ ta yín lólobó lóòrèkóòrè láì wá dènà pẹnu ẹ jẹ́ kí n gbé Mr olamike wọlé torí àwọn bàbá wa bọ̀ wọ́n ní ẹnu oníkan láti máa ń gbọ́ pọ̀n ọ̀rọ̀ yẹn dùn dáadáa lẹ́nu Mr olamike ẹ àwọn náà ó lè yànnàná ẹ̀ ó yá Mr olamike ẹ wọlé kẹ́ bá yànnàná gbogbo ń tẹ́ fẹ́ yànnàná àtàwọn àṣírí tẹ́ tú káwọn èèyàn wá lè mọ̀ tó ń ṣẹlẹ̀ ó yá o Mr Olamide. ẹ ara ohun tí mo mẹ́nubà lánàá tí mò ń sọ lọ màá sì mẹ́nubà ní ráńpẹ́ nítorí pé tá a bá ní ká wò lọ dáadáa ká sá lọ ká sá bọ̀ kò í ṣe pé bóyá ó fi bẹ́ẹ̀ kàn mí àmọ́ ohun tó lè ta àbùkù bá gbogbo wa ohun tó sì lè máa ta àbùkù bá ìrìn àjò yìí ohun tó lè máa ta tó lè máa fawọ́ ìlọsíwájú ìrìn àjò yìí sẹ́yìn òun ni irú nǹkan bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n fẹ́ pe àkíyèsí wa sí pé a ní láti yàtọ̀ a ní láti yàtọ̀ gẹ́gẹ́ bá a ṣe la fẹ́ jẹ́ eh, ìran tó yàtọ̀ gẹ́gẹ́ bá a ṣe ní a fẹ́ jẹ́ ẹ̀yà Yorùbá tó máa yàtọ̀ tó máa wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá tó máa wá òmìnira ilẹ̀ Yorùbá tí a sì ń fẹ́ ká ṣe àgbékalẹ̀ orílẹ̀-èdè Yorùbá tuntun lélẹ́yìí tèmi nígbàgbọ́ pé lórí òótọ́ àti òdodo là ń sọ pé ká fi ìpìlẹ̀ tuntun lélẹ̀ ẹ pé ká ní ìlú tó máa ní òfin tí ẹ̀ṣẹ̀ dẹ̀ máa wà tí ìjìyà ẹ̀ṣẹ̀ dẹ̀ máa wà tó máa bá òfin mu láti lè rí i pé tẹrú tọmọ ẹníkálukú tọwọ́ ọmọ wọn baṣọ láti lè fi dá gbogbo wa lójú pé àparò kan ò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè wípé orí kankan ò wá sílé ayé láti wá sin orí míì àfẹ̀yí tó bá fúnra rẹ̀ èèyàn bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ká máa mọ̀ọ́mọ̀ fi àwọn èèyàn sínú ìgbèkùn sínú oko ẹrú pé ọ̀nà míì wà tá a lè gbé gbà tá a fi lè ṣe àṣeyọrí tí ó dẹ̀ fi ṣe kíni tí ó fi dẹ gbogbo wa lọ́rùn gbogbo wa nǹkan kan tó dájú fún gbogbo àwọn ọmọ Yorùbá ni pé a ní àríyànjiyàn lórí pé pòsíṣàn tí ilẹ̀ wa wà báyìí pé kò tẹ́ wa lọ́rùn gbogbo wa la nígbàgbọ́ nínú yẹn gbogbo wa la fẹnu pọ̀ sọ́nà kan lórí yẹn ibi tí èròǹgbà wa ò ti jọra wọn kò pọ̀ kò pọ̀ rárá ìdí tí èròǹgbà wa ò dẹ̀ fi jọra wọn kò yé àwọn kan àwọn tí ò dẹ̀ yé ni wípé àwọn tó ń tẹ̀lé olóṣèlú kò yé wọn wípé olóṣèlú lolóṣèlú máa máa jẹ́ ẹ ọlọ́jẹ̀lú òní ọ̀jẹ̀lú máa máa jẹ́ tílé ayé máa fi parẹ́ ibi tán bá ti ń jẹ náà máa mọ̀ ohun tó bá dẹ̀ máa dá wọn lọ́wọ́ dúró níbi tí wọ́n ti rò páwọn ń jẹ yẹn gbogbo tán bá lè ṣe nílé ayé láti dá dúró láti rí i pé kò ṣeé ṣe òun náà máa ṣe inú wọn dẹ̀ máa ń dùn tán bá rí àwọn èèyàn tó ń tẹ̀lé wọn tó nígbàgbọ́ nínú wọn pẹ̀lú irọ́ tí wọ́n ń pa àmọ́ tá bá wá ní àwọn èèyàn ń parọ́ wọ́n ń kó wa bí wọ́n ń ṣe kinní kan tá wá jáde tá wá ní àwa fẹ́ àwa fẹ́ yàtọ̀ gédéǹgbé bí ọ̀rọ̀ àwọn àgbà Yorùbá wọ́n ní ọlọ́tọ̀ lóhun ní ti tòun ọ̀tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tá bá wá ní tiwa yàtọ̀ táwa ní ohun táwa fẹ́ ṣe ni ibi tá a fẹ́ lọ ní ohun tá a fẹ́ gbélẹ̀ ní orí òótọ́ dẹ̀ la fẹ́ gbélẹ̀ ẹ jẹ́ kán bá wa lórí òótọ́ tá a sọ yẹn ẹ jẹ́ kán bá wa lórí nǹkan tá a bá sọ gbogbo nǹkan tá a bá máa ṣe gbogbo nǹkan tá a bá máa sọ lórí ìrìn àjò yìí ẹ ká gbé sórí òótọ́ ẹ má jẹ́ ká fi irọ́ kún má jẹ́ ká fi irọ́ rárá nítorí pé tá a bá bẹ̀rẹ̀ sí fi irọ́ ìfàsẹ́yìn àti ìdíwọ́ òun ló máa fà bá wa lọ́pọ̀lọpọ̀ ọ̀nà kódà a lè má mọ̀ nísìnyí àmọ́ ìfàsẹ́yìn àti ìdíwọ́ òun ló máa fà bá ìrìn àjò yìí kò ní dáa nítorí ńgbà tó bá di pé àwọn èèyàn bá wá ń tọ́ka sí wa tán sọ pé ẹwà wọn tán ní àwọn kan ò mọ̀ ṣe wọn lè ṣe dáa àwọn fẹ́ ṣe òótọ́ ẹ wò wọn ẹ wò nǹkan tí wọ́n sọ àbẹ̀ wò nǹkan tán ṣe ẹnì kan mẹ́rin ẹ̀wà tá a wá nílé mẹ́rin jáde lóòótọ́ àhó anybody ní explanation báwọn nǹkan kan wà tó jẹ́ pé when they happen owó oh, everybody ní explanation especially tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó máa affect gbogbo iṣẹ́ tí orí gbígbẹ àti orí tútù ọmọdé àtàgbà ọkùnrin àti obìnrin ẹ tí wọ́n ti ń ṣe tó bá yẹ pé ó máa affect ẹ negatively yes wọ́n ní right láti demand lọ́wọ́ ẹ pé kó mẹ́rin nǹkan tó sọ àbí tó ṣe yẹn wá ó tọ́ ó dẹ̀ yẹ bẹ́ẹ̀ torí yẹn làwọn èèyàn á fi mọ̀ pé ìdí òótọ́ ni wọ́n dúró sí wọn sí nídìí irọ́ kì í ṣe pé wọ́n fẹ́ máa parọ́ láti gba nǹkan tó fẹ́ gbà àbí ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹ mo kàn ń pe àkíyèsí wa sílẹ̀ ni àwọn èèyàn tọ́rọ̀ ìbádẹ́ kan àtàwọn tó bá yẹ kán ṣègbésẹ̀ lórí ẹ̀ tó yẹ kán kán yanjú ẹ̀ bó bá ṣe tó àti bó ṣe yẹ inú mi á dùn o bá ṣe ń pa lówe fúnra wa bá ṣe ń sọ yìí tí wọ́n bá lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tí wọ́n dẹ̀ lè ṣètò lórí ẹ̀ tán lè yanjú ọ̀rọ̀ yìí nítorí pé tẹ bá lẹ ẹran sábẹ́ kápẹ́ẹ̀tì abẹ́ gbójú kúrò ńbẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ èébú ọjọ́ iwájú lẹ fi pamọ́ o èébú ọjọ́ iwájú tó lè fa ìdíwọ́ tó lè mú ìsọnù wá òun lẹ fẹ́ rán sábẹ́ kápẹ́ẹ̀tì òun lẹ fẹ́ gbé pamọ́ mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo dẹ̀ sọ lánàá màá tún tún sọ màá rán wa létí èmi àṣepẹ́sìn o kó fún mi gẹ́gẹ́ bí èrò mi fún ilẹ̀ Yorùbá ó dẹ̀ rí fún mi gẹ́gẹ́ bí èrò mi fún gbogbo ẹni tó ń finú kan àti ọkàn kan rìnrìn àjò yìí tó fi ń ṣe kó rí fún mi bí mo ṣe fẹ́ kó rí fún wọn. mo dẹ̀ máa ń sọ kinní kan mo ní ẹni tó bá fọwọ́ kan ẹnikẹ́ni nínú wa ó ti fọwọ́ kan gbogbo wa àdẹ̀ nígbà. àmọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí kinní kan lọ yé wa o kò ń ṣe bíi pé táwa máa mú àtàmọ́ àtàmọ́ o kò dẹ̀ ń ṣe bíi pé ká máa ṣe àgbélẹ̀rọ nǹkan kan èmi ò ní sí nídìí yẹn o èmi ò ní báyàn tó síbẹ̀ o mi ò ní báyàn tó síbẹ̀ rárá béèyàn bá fọwọ́ kàn ẹ́ lọ́nà tí ò tọ́ mo ṣe tán wọ́n á yàmọ̀ fọwọ́ kàn mi àti ẹ papọ̀ wọ́n á jọ lù wá ni tó bá ti dúró sí ìdí òótọ́ tí mo dẹ̀ rí dájú pé ohun tó ṣẹlẹ̀ ìdí òótọ́ ló dúró sí ohun dẹ̀ ṣe fún ẹ òótọ́ ni mo dúró síbẹ̀ wọ́n á yàmọ̀ jọ lu èmi àti ẹ pọ̀ ni àmọ́ tí nǹkan tó ń sọ bá dá mi lójú tí mi ò dẹ̀ rẹ́rìí I am sorry I will not be with you on it mi ò ní bẹ́ẹ̀ tò sórí ìlà yẹn màá yàtọ̀ gédéńgbé ìyẹn ò ṣe pé mo kórìíra ẹ ìyẹn já sí wípé mo respect ara mi ni mi ò dẹ̀ fẹ́ jàjà tí ò lẹ́tọ̀ọ́ mi ò dẹ̀ fẹ́ sọ nǹkan tí ò ní dáa tó máa dàbí pé èèyàn ò mọ nǹkan tó ń ṣe mọ́ mo wá ń bẹ gbogbo wa mò ń rọ̀ wá ẹ rántí pé jọ́ọ̀kì náà náà mò ń sọ̀rọ̀ kan mo ní a lè kápá wa sókè a lè bùgá a lè yan fandafanda a lè fọ́n furọ̀ yálà yẹn ní bọ́ọ̀dì tó bá sọ pé onírọ́ ni wá nítorí pé àparọ́ kankan orí òótọ́ la dúró sí gbogbo tá a dẹ̀ ń sọ à ń mẹ́rí jáde tó gbé nídìí pé ó tá à ń sọ kò í ṣe irọ́ mo ní we should be proud of ourselves wípé a dàbí ọmọ tí àwọn olóyìnbó ń sọ yẹn pé the boy who cry wolves when there was none mo ní àdà bẹ́ẹ̀ mo ní àwa ò dàbí ọmọ tí wọ́n ní ó ń pariwo ìkokò ńgbà tí ò sí ìkokò mo ní àti ọjọ́ tí àwa ti ń kígbe ìkokò ìkokò ìkokò ìkokò à ń nawọ́ sí ìkokò yẹn adẹ̀ fi hàn yín wípé ìkokò yẹn ni àwọn tí ò fẹ́ káwọn èèyàn gbọ́ tí wọn ò fẹ́ káwọn èèyàn rí ìkokò yẹn àwọn náà ń dọwọ́ bò náà ń sọ fún yín pé ẹ má dá wọn lóhùn jàre ẹ wọn kàn ariwo wọn kàn ti pọ̀ jù wọn kàn láìkì kan máa pariwo ni gbà wá ń fi hàn yín àwa ń sọ̀rọ̀ à ń fa kò mú òkun ẹ̀ yọ àparọ́ kò sí ìdí méjì ju wípé wọ́n ti ń pèyàn pé ohun tó sọ yìí ó bà mí lórúkọ jẹ́ àbó ṣe bá àbó ṣe gbá ó lè ní lè gbé ẹ lọ kóòtù wọ́n lè padà gbé ẹ dé kóòtù tó bá wá fẹ́ rojọ́ o ní láti lẹ́rìí láti gbé nǹkan tó sọ ń dì í pé lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ ohun tó dẹ̀ mú mi tí mo fi sọ ẹ̀rí mi rèé ó nínú agbẹjọ́rò ẹ̀ gan-an fi dùn láti dúró tiẹ̀ máa bẹ ẹrù ẹjọ́ yẹn lọ pé òun kọ́ ló ṣàgbélẹ̀ ẹ̀rọ ẹ̀ náà ṣe bóun ní ní bíbá òun ń ṣàlàyé ẹ̀ ni ṣé ohun tó sọ ò rí bẹ́ẹ̀ ni ẹ tẹ bá léèyàn tẹ fẹ́ bá jẹ́jọ́ àwọn tó gbé kinní ìjáde tán láwọn wádìí ẹ̀ tán dẹ̀ fẹ̀rí síbẹ̀ àwọn lẹ ní láti bá jẹ́jọ́ òun tán kọ síbí lòun sọ òun nìkan dẹ̀ kọ́ lórí gbogbo èèyàn lórí ọ̀rọ̀ lẹ́rìí nìyẹn ó ní mo ṣe ní we should be proud of ourselves anything tá bá ṣe or whatever we have done so far àgbẹ̀ lórí irọ́ àdẹ̀parọ́ mo wá fẹ́ bẹ̀ wá pé ibi tá a bá rìn àjò yìí dé bó ṣe wù kó kéré mọ́ bó ṣe wù kó ti pẹ́ mọ́ bó ṣe wù ká rò pé a ti súnmọ́ òmìnira wa mọ́ mo fẹ́ bẹ̀ wá pé ẹ jẹ́ ká fi sùúrù ṣe o ẹ má jẹ́ ká fayọ̀ fọ̀ o ẹ dẹ̀ má jẹ́ ká fi ìwà ń wara àbí ayọ̀ àyọ̀jù tí wọ́n ní àkèré tó yọ̀ tó fi kán nítan ẹ má jẹ́ ká fi kún ìrìn àjò yìí rárá ẹ tó bá ń wo àkọlé mi mo ti máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi ò ṣe wòlíì o mi ò ń ṣe pásítọ̀ àmọ́ tí bá fẹ́ ṣe nǹkan àbí tí bá fẹ́ sọ nǹkan bí ọkàn mi bá ṣe sọ fún mi ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ìwọ tó ń wò mí gan tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó ń ka báìbù ó ka báìbù jù mí lọ ó mọ jù mí lọ àwọn tó mọ̀ mí máa sọ fún yín wípé ìgbà wo ló ń ka báíbù ìgbà ló ráyè so ẹ má fojú wòlíì àbí pásítọ̀ àbí nǹkan kan wò mí mi ò mọ nǹkan kan nípa bíbélì rárá tó bá ti yẹ lẹ́yìn àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ńgbà tá a kéré ní Sunday school nǹkan nǹkan àtàwọn kọ̀ọ̀kan níkọ́ lẹ́gbà kọ̀ọ̀kan tẹ́mí mi bá ní kí n ṣí bíbélì pé kí n kà á tí bá kà á tọ́lọ́ndẹ̀ fún mi lóore ọ̀fẹ́ kó yé mi àwọn ni mo máa ń lò àwọn ni mo máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ so eléyìí ń sọ̀rọ̀ pé wòlíì àríran àbí nǹkan kan àmọ́ ṣe rí ibi tá a dé dúró yìí ẹ ẹ máa wo táàtù mi bọ̀ mẹ́sẹ̀gì mi tẹ́ bá wo táàtù yẹn fún àwọn tí ọlọ́run bá bá rìnrìn àjò nínú ẹ̀mí àwọn ló máa ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn náà bá bá mi tu fún yín ó níbi tèmi lè tu wọn ìwọ̀nba àǹfààní tọ́lọ́run fún mi bọ́lọ́run bá ṣe fi sí mi lẹ́nu láṣálẹ̀ yìí màá sọ ọ́ mo dẹ̀ gbàládùra mo bẹ ọlọ́run kọ́lọ́run fún gbogbo wa lóore ọ̀fẹ́ láti lè decode mẹ́sẹ̀gì yẹn kó lè yé gbogbo wa àwọn tó wá ní mẹ́sẹ̀gì yìí gangan gangan lórí ìrìn àjò yìí ọlọ́run á fún wọn lóore ọ̀fẹ́ láti identify ara wọn pé èmi ni mo ní mẹ́sẹ̀gì yìí èmi lọ́lọ́run ń bá sọ̀rọ̀ àwọn wo ni gídíónì tó ń kó wa rìnrìn àjò tá a rìn lọ́wọ́lọ́wọ́ yìí ó lè má jẹ́ èèyàn kan o ẹ má rò pé bóyá èèyàn kan ni ó lè jẹ́ èèyàn méjì ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin kódà àwọn lè jù bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n ní mẹ́sẹ̀gì yìí bọ́n bá dẹ̀ rí fọ́nrán ẹ̀ nígbàkigbà tó wù kí wọ́n rí tọ́lọ́n bá ní pé wọ́n á rí mẹ́sẹ̀gì mo wá bẹ̀ ìwọ tó bá mọ gbogbo àwọn tí wọ́n ní àwọn ń kó wa jẹ lórí ìrìn àjò yìí tó bá rí fọ́nrán ẹ̀ mo fọlọ́n bẹ̀ ẹ́ bó ṣe pé táìtù yẹn nìkan ló máa sọ fún wọn bible passage àti fast tí mo fi síbẹ̀ yẹn nìkan o ní láti send wọn ní fídíò pé ẹgbọ́n nǹkan tó ń sọ kò send bible passage yẹn sí wọn sọ pé kí wọ́n kà á kí wọ́n dẹ̀ bẹ ọlọ́run kó fún wọn ní ojúnú kó dẹ̀ fún wọn ní ẹ̀mí tó máa fi decode message yẹn kó yé wọn dáadáa nítorí wọ́n need láti wo message yẹn fúnrara wọn kó dẹ̀ yé wọn fúnrara wọn láìsí pé ẹnikẹ́ni láàyè wọn mò ń gba ládùúrà lákòókò ibi mo ṣe ń sọ̀rọ̀ pé gbogbo ìgbà tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run á jẹ́ kó yé wọn ọlọ́run á ṣí wọn lójú inú ọlọ́run á ṣí wọn lójú ẹ̀mí wọn á lè understand the message yẹn àmọ́ màá sọ nǹkan kan fún wa nípa Gideoni irú èèyàn tí Gideoni jẹ́ in English they call him Gideon táwa Yorùbá bá máa pe a máa ní Gideoni àmọ́ message yẹn ó wà nínú the book of the Judges right chapter seven verse one to twenty-four. Uh, our yorùbá nínú bíbélì yorùbá ó máa jẹ́ nínú ìwé àwọn onídàájọ́ ẹ́ orí keje ẹsẹ̀ kínní títí dé ìkọ ìkẹrìnlélógún ẹni tó bá nífẹ̀ẹ́ sí ẹ lè google ẹ̀ gan online kẹ́ka kò di dandan kó jẹ́ christian tí ọlọ́run bá ṣe tán tó fẹ́ fún ẹ láǹfààní kó understand the message yẹn tó bá google ẹ̀ right now online tó bá kà á ọlọ́run máa fún ẹ ní àǹfààní láti lè decode message yẹn àti láti lè understand ẹ̀ níbo gangan ni mo wá ń lọ nígbà tí àwọn ará ilẹ̀ Midianite tí wọ́n ń kógun ja àwọn ọmọ Israeli. tí ẹ̀rù ń ba gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tó ní kálukú ń sá pamọ́ tí wọ́n ń lè jáde síta bó ṣe wù wọ́n tí wọ́n ń lè ṣe bó ṣe wù wọ́n ẹnìkan wà tó ń jẹ́ Gídíọ́nì ní ilẹ̀ Israeli gẹ́gẹ́ bí ohun tí mo kà ní Yorùbá àti bí ó ṣe yé mi sí a ṣàpèjúwe Gídíónì gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé ẹ̀rù á tiẹ̀ máa bà á lọ́pọ̀lọpọ̀ ẹ rántí pé mo ti sọ síwájú pé nígbà náà lọ́hùn àwọn ará Mídíánáìtì wọ́n ń kógun ja ilẹ̀ Israeli tó fi jẹ́ pé ẹ̀rù ń ba gbogbo ọmọ Israeli tó jẹ́ pé kónílégbélé ni bókùkù bá ti fẹ́ ṣú báyìí tó ti ń di bí aago mẹ́fà ìrọ̀lẹ́ ń kálukú ń wábi tí wọ́n á sàpamọ́ sí ni nítorí pé wọn ò fẹ́ kí àwọn ará bí kán wá ṣe àwọn lọ́ṣẹ́ oníkálukú a máa sápamọ́ àmọ́ bí oníkálukú ṣe ń sápamọ́ tó tí wọ́n bá fẹ́ tán bá fẹ́ wo ọkà bàbá wọn wíìtì orí pápá níta ni wọ́n ti máa ń ni wọ́n ti máa ń pa ni wọ́n ti ń wo àmọ́ Gídíọ́nì níbi tó ya ọ̀lẹ́dẹ́ tó ya ọ̀lẹ dé tí ò lágbára dé ẹ̀rú máa máa bá kò lè ṣe tiẹ̀ lórí pápá níta gbangba á gbé lọ sínú ilé nínú àjálẹ̀ á lọ sá pamọ́ síbẹ̀ ibẹ̀ láti máa ṣe nítorí pé ẹ̀rú ń bá pé tí àwọn ará bíi bá ya adé tán bá gbá òun kan máa pa òun níbi tó ya ọ̀lẹ dé ni o ó ní ìbẹ̀rù ju ṣẹ̀rùn páwa Yorùbá máa ń sọ pé obìnrin máa ń bẹ̀rù ẹ má bínú ẹ̀yin ìyá mi mo kàn fi ń ṣàkàjúwe ọ̀rọ̀ ni obìnrin míì wà gan tó jẹ́ pé akíkanjú gan ni ó lọ́kàn ó lágbára ó lẹ́mìí ju ọkùnrin míì lọ àmọ́ nílẹ̀ yorùbá sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń ṣàpèjúwe a máa búyàn àyàn ọ̀lẹ́ ni ẹ ó ń ṣe bí obìnrin ẹ̀hẹ́n irú èèyàn bẹ́ẹ̀ ni Gideoni jẹ́ òun máa ń lọ ń sápamọ́ sínú ilé nísàlẹ̀ ni láti lọ pa ọkà bàbá ẹ̀ nítorí ibi tó bẹ̀rù dé ibi ìbẹ̀rù ibi ìsápamọ́ yẹn òun ni ọlọ́run ti rán áńgẹ́lì sí tí áńgẹ́lì yẹn lọ bá a pé ọ̀gágun Gideoni Gideon gan wá ń fi rẹ̀ ẹlẹ́rìn pé tá lọ gágun èmi ọ̀lẹ lásán lásán èmi mi ò já mọ́ nǹkan kan lẹ́ni ń pè ní a máa sọ fún pé òun ni ó máa ṣe aṣíwájú ogun ó máa tawájú ogun ilẹ̀ Ísírẹ́lì ẹ má ṣì mí gbọ́ o a ti ní àwọn ọ̀gágun wa tí wọ́n ń ṣáwájú wa àwọn dẹ̀ ní ọ̀rọ̀ yìí kàn àmọ́ Ọlọ́run máa jẹ́ kí òye ọ̀rọ̀ yìí kó yé wọn dáadáa kí àlàyé yìí kó yé wọn dáadáa mo kàn ń ṣe àpẹẹrẹ irú èèyàn tí Gídéónì jẹ́ ni àti ká tó débi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ibi tó gbà kan àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ń kó wa jẹ. áńgẹ́lì wa sọ fún débi pé ó máa kó ọmọ ogun jọ òun ló máa jagun tó máa gba ilẹ̀ Ísírẹ́lì là àmọ́ kò kò nígbàgbọ́ nínú àmọ́ láti mọ̀ pé ah, ṣọ́lọ́n ló ń bá mi sọ̀rọ̀ lóòótọ́ ṣọ́lọ́n ló ń ṣe ló fẹ́ ṣe kínní àní pé Gídéónì ó ṣe ìdánwò fún Ọlọ́run ó ní kí ọlọ́run kó máa fi àmì hàn òun lẹ́ẹ̀mẹ́ta ló béèrè pé kí ọlọ́run kó fi àmì hàn òun ọlọ́run dẹ̀ fi àmì hàn lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe to the extent wípé ẹ̀rù bà òun gan ṣe mọ̀ pé wọ́n ní kò sí ẹni tó rí ọlọ́run wípé torí ẹni tó bá rí ọlọ́run kí ló máa ṣẹlẹ̀ ẹ̀rù bà pé bóyá òun ti rí ọlọ́run ṣùgbọ́n wọ́n ní ọlọ́run ṣàánú ẹ̀ débi pé toró pé òun máa kú ọlọ́run ṣàánú ẹ̀ débi pé kò kú àwa sọ fún yín pé kó ṣe kíni kó jáde síta kó kó àwọn ọmọ ogun jọ nítorí pé yóò lídìí wọn lọ sógun láti gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn tó jẹ́ Midianite. ìgbà tí Gideoni kó àwọn ọmọ ogun jọ tí mi ò bá ṣe àṣìṣe if I'm not making a mistake he gathered thirty-two thousand soldiers They said there were thirty-two thousand that he gathered. Ó gádà àwọn ọmọ ogun 32,000. Ẹ má bínú, mi ìrántí iye tó ń two thousand ní Yorùbá mọ́. Ẹ̀yin tí ẹ bá gbọ́ Yorùbá ẹ lè bá mi kọ síbẹ̀ ní Yorùbá kó lè yé àwọn tí wọ́n fẹ́ mọ̀ ní Yorùbá ẹ má bínú. Ó gádà ọmọ ogun 32,000. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Èrò tó fẹ́ lọ sógun tó fẹ́ tẹ̀lé lọ sógun wọ́n pọ̀ àwọn tó ṣe tá àti dìhá mọ́ra láti tẹ̀lé gídíọ́nì lọ sógun wọ́n pọ̀ wọ́n dẹ̀ jáde pẹ̀lú ọ̀yàyà wọ́n dẹ̀ láwọn ṣe tá àwọn fẹ́ lọ sógun báwọn ṣe máa gba ìlú àwọn lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba gẹ́gẹ́ bí èmi àtẹ̀yìn ṣe mọ̀ bí gbogbo wa ṣe mọ̀ tá à ń sọ fúnra wa ọlọ́run ló ń rin ìrìn àjò òmìnira ilẹ̀ yorùbá yìí ọlọ́run ló fẹ́ gba òmìnira ilẹ̀ yorùbá fún wa kò ń ṣe àwa la fẹ́ gbà ọlọ́run ọba òun ló fẹ́ gbà fún wa kò kí ń ṣe àwa gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí gbogbo wa ta bá dẹ̀ mọ ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba ò ń báyàn kankan pín ògo ẹ̀ o ọlọ́run ọba kì í bá èèyàn kankan pín ògo ẹ̀ ọlọ́run ọba kò kí ń bá anybody kò kí ń bá pín ògo ẹ̀ ẹ jọ Mr Babatunde Eluku Yusuf kí ni ìtumọ̀ ọgbọ́n olè méjì tí ẹ kọ ṣe lè bá wa ṣàlàyé ẹ̀ kò yé wa ni a ṣe béèrè o ẹ má bínú o ṣe lè bá wa ṣàlàyé ohun tí ẹ kọ yẹn ọgbọ́n olè méjì torí lórí ìkànnì àwa máa ń a máa ń gbìyànjú láti understand nǹkan téèyàn bá ń sọ àdẹ̀ kí ń búra wa o o o ọgbọ́n olè méjì ok ẹ má bínú ẹ̀yin èèyàn mi ara tí mò ń sọ ni o ó máa ń ṣe pàtàkì kéèyàn ní sùúrù dáadáa ṣe rí i pé ká ní mo kàn déédéé wá mo àtáàkì wọn pẹ̀lú nǹkan tó kọ yẹn ṣe rí i pé bó ṣe máa dìjà nìyẹn ṣe hàn pé mo máa dèèyàn burúkú níwájú wọn so tí mò ń sọ yé wa ṣe hàn pé mo máa dèèyàn burúkú níwájú wọn àmọ́ sì mò ń rántí pé kíbọ̀dù tá à ń lò lórí àwọn fóònù àti lórí kọ̀ǹpútà gbogbo kò sí bá a ṣe fẹ́ yánmọ sí Yorùbá wa tí àwọn èèyàn fi máa mọ ohun tá à ń kọ gangan ẹ má bínú mr babatunde eluku yusuf ẹ ṣe gan ọgbọ̀n ọgbọ̀n ó lé méjì ọgbọ̀n ó lé méjì ẹ so ó gádà thirty two thousand soldiers ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ ká kọ national anthem wa ká tó tẹ̀síwájú mo ń bọ̀ mi ò jẹ́ o ẹ bá mi pe àwọn èèyàn wa ẹ pe àwọn gbogbo àwọn olólùfẹ́ wa àtàwọn tí ò fẹ́ rí wa gan tọ́lọ̀ máa ń fọ́ọ̀sì wa lé wọn lórí ní gbogbo gbà ẹni kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ eléyìí ó máa ṣe gbogbo wa láǹfààní ọgbọ́n dẹ̀ wà ń fún gbogbo wa ẹ jẹ́ ká gbọ́ national anthem wa. of the newly formed udiriwa Nation. send money to loved ones abroad. láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni ó ṣe rí gẹ́gẹ́ bí ohun tí a fi ń gbára wa níyànjú bọ̀ wọ́n ní Gídíọ́nì ó kó ọmọ ogun thirty two thousand jọ láti lọ kojú àwọn ọ̀tá ilẹ̀ Ísírẹ́lì ó ṣe léè gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé kó ṣe ṣùgbọ́n ṣe rí bó ṣe kó ọmọ ogun thirty two thousand jọ yìí lóòótọ́ gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ìtayọ̀tayọ̀ nínú wọn dùn ni wọ́n di ìhámọ́ra tí wọ́n ṣe tán láti lọ jagun láti gba òmìnira fún ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n Ọlọ́run ọba òun ló máa ń rí inú èèyàn tó máa ń rí ọkàn èèyàn nínú àwọn èèyàn thirty two thousand tí ó kó jọ Ọlọ́run ti rí inú wọn ó ti rí ọkàn wọn ó mọ̀ pé onígbéraga èèyàn ó wà nínú wọn ó mọ̀ pé alágàbàgebè èèyàn ó wà nínú wọn ó mọ̀ pé olóòótọ́ èèyàn ó wà nínú wọn ó mọ̀ pé onírẹ̀lẹ̀ ọkàn ó wà nínú wọn àmọ́ gídíọ̀nì òun ò lè mọ̀ kò mọ̀ ọlọ́run dẹ̀ mọ̀ pé ogun yẹn tí wọ́n bá lọ òun ti ṣẹ́ ogun yẹn already ọlọ́run fúnra rẹ̀ ti ṣẹ́ ogun yẹn ó kàn fẹ́ jẹ́ kí wọ́n lọ ni kí wọ́n lọ parí iṣẹ́ yẹn kò wá fẹ́ kí wọ́n bá òun pín nínú ògo tó máa bá pé wọ́n borí ọ̀tá wọn yẹn ọlọ́run ọba ò fẹ́ kí wọ́n bá òun pín nínú ògo tó máa bá ìrìn àjò yẹn tó máa bá dé. ẹ wá wò pé a ti ní àwọn èèyàn onígbéraga nínú ogun tí wọ́n fẹ́ lọ yẹn a ti ní alágàbàgebè èèyàn ń bẹ a dẹ̀ ti ní àwọn tó jẹ́ pé wọn torí nǹkan méjì fẹ́ lọ sógun yẹn ju pé tá a bá ti lọ tá a bá ti dé torí bá kómi yọ tèmi náà dé èmi náà wà nínú àwọn kan pàtàkì gbòógì tájọ máa ní àwa la gba òmìnira fún ilẹ̀ yìí fún ilẹ̀ Ísírẹ́lì àwa la gbà wọ́n lọ́wọ́ ọ̀tá wọn ẹ torí bẹ́ẹ̀ ńkọ́ gbogbo tá a bá ṣe àṣegbé àbí gbogbo tá a bá sọ àsọgbé ni Ọlọ́run ò fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run wá sọ fún Gídíọ́nì pé sọ fún àwọn èèyàn wọ̀nwọ̀n pé lórí òkè tá a wà ní kòríta tá a dé yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ń kó wa jẹ iṣẹ́ tí ọlọ́run rán sí yín ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run sọ pé ní ìkóríta tí a dé yìí ẹ ní láti bọ́ síta kẹsọ fún ẹnikálukú pé a ti dé igbó ọ̀dájú o a ti dé igbó ọ̀dájú báyìí gbogbo ẹni tẹ́rù bá ń bà àbí gbogbo ẹni tó bá mọ̀ pé ìmọ̀tara ẹni nìkan lòun fi ń rìnrìn àjò yìí àbóhùn òfinú kan àtọkàn kan ṣe wípé àsìkò tó báyìí kí wọ́n padà sẹ́yìn kò ń ṣe tìjà kò ń ṣe tìbínú àwọn náà sì wà nínú ìrìn àjò yẹn àwọn náà sì wà nínú ẹni tó ń kópa ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n padà sílé kí wọ́n má di àwọn tó dì hámọ́ra ogun tí wọ́n ṣe tán gangan gangan gangan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn tọkàntọkàn tí wọ́n dẹ̀ retí nǹkan kan bẹ̀ kí wọ́n má dí wọn lọ́wọ́ kí wọ́n má kó èrè igi kí wọ́n má kó iye òbí lára mọ́ Ni agbede tí a dé yìí iṣẹ́ tí Ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ́ fún gbogbo ọmọ tẹ́ ń kó jẹ́ nìyẹn ìgbà tọ́lọ́run sọ fún Gídíónì pé ó yá sọ fún wọn pé ní orí òkè tá a dé yìí gbogbo ẹni tẹ́rù bá ń bà kí wọ́n padà sílé nínú thirty two thousand immediately twenty two thousand withdraw nínú thirty two thousand immediately twenty two thousand wọ́n withdraw wọ́n padà sílé ìyẹn fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé fẹ̀kàn tẹ́lẹ̀ wọn fẹ́ lọ àmọ́ wọ́n dúró nítorí pé wọ́n rí pé èrò pọ̀ ó ṣeé ṣe a máa rí nínú wọn tó ń ròyìn pé ta bá dójú ogun èmi á wábi sá sí èmi á wábi sá sí tọ́lọ́n bá wá ṣe ta bá borí màá wà lára àwọn tí ó padà sílé ó ṣeé ṣe ká rí nínú wọn tó ní ọ̀dà èmi náà lọ má jẹ̀ sọ kankan torí báyọ̀ mi ti bá padà dé màá wá sọra mi di kànránjọ́ngbọ́n sí wọn lọ́rùn àmọ́ ọlọ́run ti rí ọkàn wọn olóye sọ fún Gídíọ́nì pé ó yá sọ fún wọn pé ẹni tẹ́rù bá ń bà kó padà sílé nínú thirty two thousand twenty two thousand withdraw, withdrew immediately and they return back home. now ẹ máa wò pé wọ́n ń lọ sógun ọkọ̀ ọmọ ogun thirty two thousand wáìtàn tí wọ́n á dín wọn kù bọ́lọ́n ṣe fẹ́ ṣe títì yẹn nìyẹn bọ́lọ́n ṣe fẹ́ rìnrìn àjò yẹn nìyẹn nítorí pé ọlọ́run ti ṣẹ́gun ogun yẹn kalẹ̀ kó tó di pé ó mú ọmọ wa lọ mú ẹni tó mú pé ó yá wá ṣáwájú ogun yìí ẹ rántí pé mo sọ fún yín pé oníbẹ̀rù bojo òní Gídíónì fúnra rẹ̀ kì í ṣe onígbéraga èèyàn tí ọlọ́run mọ̀ mọ̀ lọ yàn ni nítorí pé ó ti rí inú ẹ̀ ó ti rọ́kàn ẹ̀ pé this is an humble person eléyìí ò ní bá mi pín nínú ògo mi ọ̀rẹ́dì ọlọ́run ti yan àwọn èèyàn tó máa ṣáwájú ogun yìí gbogbo àwọn tó máa ṣáwájú ogun yìí ọlọ́run ti yàn wọ́n a ti mọ̀ wọ́n a rí wọn and we have seen them they are all humble people wọ́n dẹ̀ ti kó àwa ọmọ ogun jọ bọ̀ láàrin àwa ọmọ ogun tá a wà lẹ́yìn wọn oríṣiríṣi ló wà láàrin wa oríṣiríṣi ló wà láàrin wa so ní koríta tá a dé yìí ọlọ́run fẹ́ kí wọ́n sọ pé ẹ̀ńtẹ́rù bá ń bà ẹ tó bá ń ṣe nítorí pé wọ́n ń ṣe èmi náà fẹ́ bá wọn ṣe this is the time tell all of them to step aside go back home ẹ má wọrí ẹ̀yin náà ti ṣe ẹ ti gbìyànjú ẹ ti ṣakitiyan ẹ ti kópa ipa tẹ́ ẹ dẹ̀ kó ríbíríbí lẹ́ṣẹ̀ akíkanjú ni ọmọ Yorùbá ò lè gbàgbé yín láéláé orúkọ yín náà máa wà nù tán ipe ẹ̀yin náà nípa tẹ́ ẹ kó ó ní nǹkan tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa porí yín so ìyẹn ò já sí pé wọ́n já ráǹkì èèyàn àbí wọ́n ṣe ohunkóhun fún yàn no immediately out of thirty-two thousand soldiers twenty-two thousand withdrew and went back home remaining ten thousand ó kù àwọn ten thousand láti rìnrìn àjò yẹn láti lọ gba àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ọlọ́run tún wá ní rárá o kò tí ì tẹ́ mi lọ́rùn àwọn ten thousand yìí gan wọ́n ti pọ̀ jù nítorí pé mo sì ń rí i pé tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá borí tẹ́ ẹ bá ṣẹ́gun ẹ ní mọ ọmọ ọlọ́run pé èmi ọlọ́run ni mo ṣe fún yín ẹ máa rò pé agbára yín ni ẹ rò pé ẹ̀yin lẹ tó tán ẹ̀yin lẹ mọ̀ tán ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin lẹ jù bẹ́ẹ̀ lọ àmọ́ èmi fẹ́ fi títóbi mi hàn mo fẹ́ fi agbára mi hàn ọlọ́run wá sọ fún Gídíónì pé ó yá kó àwọn èèyàn wọ̀nyí lọ sídìí odò jẹ́ kí wọ́n lọ mú mi ẹ rántí pé mo ti kọ́kọ́ ṣe fọ́nrán kan mo kọ́kọ́ sọ̀rọ̀ mo sọ lérèfé bó ṣe wá sọ́kàn mi gbà yẹn ni mo ṣe sọ àmọ́ bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó wá sọ́kàn mi ó dẹ̀ ń lu aago gbìgbìgbìgbì pé àkókò gangan gangan tí ó yẹ kí n sọ ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àkókò gangan gan tó yẹ kí n sọ ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí that's why mò ń sọ in details mi ò sọ lérèfé mi ò dẹ̀ yọ sọ gbogbo ẹnu ni mo fi ń sọ. ó wá ní tó bá kó wọn débẹ̀ tí wọ́n bá mu omi ó ní èèyàn three hundred péré lòún nídìí nínú àwọn ten thousand yẹn just three hundred out of the ten thousand. ó ní tó bá ti dé odò tí wọ́n bá ń mumi ó ní kó máa yọ wọ́n sọ́tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó ní àwọn tó bá ń fi ọwọ́ wọn bu omi tí wọ́n ń bu omi yẹn wá sókè tí wọ́n wá ń fi ahọ́n wọn sí tí wọ́n ń mú ó láwọn yẹn kó máa sà wọ́n sẹ́gbẹ́ kan gbogbo àwọn tó bá ń kí orí wọn bọnú omi tí wọ́n kúnlẹ̀ àbí tí wọ́n dọ̀bálẹ̀ tí wọ́n ń mu omi yẹn ó ní kó kó wọn sẹ́gbẹ́ kan àfiyé wa pé ìgbà tí Gídíọ́nì tó máa ṣe gbogbo eléyìí tán àwọn tó kó sẹ́gbẹ́ kan tí wọ́n fi ọwọ́ wọn bu omi tí wọ́n mu omi they are exactly three hundred in numbers exactly three hundred olúwa wá sọ fún pé àwọn tóun nílò gangan tó máa tẹ̀lé nìyẹn àwọn tó kù yìí sọ fún wọn pé kí wọ́n máa lọlé kí wọ́n lọ dúró dè yín gideoni dá àwọn tó kù yẹn nine thousand seven hundred tó kù yẹn ó ní kán máa lọlé a ṣàlàyé ẹ̀ fún wa pé ìdí ni wípé olúwa ti rí inú ọkàn àwọn èèyàn three hundred yẹn wípé ọgọ́rùn-ún mẹ́ta yẹn olúwa ti rí inú wọn àwọn ọgọ́rùn mẹ́ta yẹn oh sorry no no no no no no àwọn three hundred kò ń ṣe ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́rùn mẹ́ta is three thousand we are talking about three hundred àwọn three hundred yẹn olúwa ti rí wọn wípé wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn wọ́n jẹ́ ọmọlúàbí wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n fẹ́ fi tọkàntọkàn wọ́n fẹ́ fi ja ogun yẹn àwọn yẹn ni Ọlọ́run yàn sọ́tọ̀ tó sọ pé kí Gídéónì kó kó lọ sí ogun ìgbà tí Gídéónì wá kó àwọn three hundred yìí tó sì sá pamọ́ tí wọ́n ń dúró pé kí ilẹ̀ ṣú ẹ̀rú sì ń ba Gídéónì pé báwo ló ń ṣe fẹ́ ja ogun yìí pẹ̀lú èèyàn three hundred wọ́n ní Olúwa wá sọ fún pé mú bíi méjì mẹ́ta nínú wọn kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ salami láàrin àwọn ọ̀tá yín ẹ wo àárín wọn lọ kẹ lọ salami kẹ lọ gbọ́ nǹkan tó ń tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí ló ṣẹlẹ̀ ìgbà tí Gideoni mú àwọn tó tẹ̀lé tí wọ́n wọ inú ibi tí àwọn ọ̀tá wà ó tí wọ́n gbọ́ tí àwọn ọ̀tá ń sọ lẹ́nu ni wípé idà olúwa ọlọ́run ọba òun ló wà lọ́wọ́ Gideoni yìí tí Gideoni fi ń ṣẹ́gun wa ibẹ̀ lọ́kàn Gideoni ti wá balẹ̀ wípé olúwa tún fún ní àpẹẹrẹ mi pé àní mo ti ṣẹ́gun sẹ́ẹ̀ mo kàn fẹ́ kó o wá bẹ́ẹ̀ kí wọ́n rí yín ni wípé èèyàn wá bẹ́ẹ̀ èmi ni aṣíwájú ogun èmi ni akẹ́yìn ogun mo ti ṣíwájú yín débẹ̀ mo ti ṣẹ́gun mo ti kẹ́yìn yín mo ti ṣẹ́gun mo ti palẹ̀ mọ́ ti yín ni pé kẹ́ẹ̀kan débẹ̀ mo wá fẹ́ bẹ àwọn bàbá wa gbogbo ìgbà tó bá máa jẹ́ olúwa lòun ti parí iṣẹ́ yìí òun ti ṣẹ́gun olúwa ti ṣẹ́gun eléyìí tí mò ń sọ tí Gídéónì ṣẹ̀ṣẹ̀ lọ ń ṣe alamí a ṣe kọjá a ti gbọ́ láàrin wọn a mọ̀ pé ìbẹ̀rùbojo ti bá wọn a mọ̀ pé wọ́n ti ń sá káàkiri wọ́n ti ń forí sọ gbogbo nǹkan tán bá lè forí sọ àti mele ó ti ṣe díẹ̀ so eléyò kì í ṣe nǹkan tuntun àmọ́ ní koríta àti adé yẹn jọ ọgọ́rùn-ún mẹ́ta ẹ ṣe Mr Ọlámilékan Sóbò ẹ ṣeun gan ni mo dúpẹ́ thank you so much so ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tí ẹ̀ ń kó wa jẹ lórí ìrìn àjò yìí ẹ má bínú o ọmọdé ni mí mi ò mọ nǹkan mi ò táṣẹ pa o mi ò dẹ̀ tọrọ sọ fún yín bọ́ ẹjọ́ máa ẹjọ́ sà it is time you bring sanity into this house it is time you bring sanity into this house on this journey it is time you bring sanity i'm a nobody. And I'm not commanding or telling anybody what to do. But it is time to bring sanity into this journey. Bring sanity and do the needful. And be rest assured, I'm telling you wholeheartedly, I know it. This is an already won battle. This battle is already won. Ọ̀rọ̀ pé eh, wọ́n ń ṣe kinní kan, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwò kankan kọ́. Olúwa ti ṣẹ́gun àmọ́ tó ń dí wa lọ́wọ́ tó ń yọ wá lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ wà lórí ìrìn àjò yìí wọ́n fẹ́ fira wọn hàn ọ̀pọ̀lọpọ̀ wà lórí ìrìn àjò yìí wọ́n fẹ́ bá ọlọ́run pín nínú ògo tí ọlọ́run fẹ́ gbà ó dẹ̀ ń fa ìdíwọ́ ó ń fa ìfàsẹ́yìn fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà mo dẹ̀ ń bẹ̀ wá mò ń rọ̀ wá including myself ó lè jẹ́ mi gan ni it could be anybody bọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún èmi lọ́kàn o ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa tẹ́ ń kó wa jẹ I've said it mi ò ń ṣe wòlíì o mi ò ń ṣaríran mi ò ríran kò ń ṣe wòlíì àmọ́ ohun tá a sọ fún mi lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tá a bá dẹ̀ sọ fún mi lọ́kàn tí n bá sọ jáde àbí tí n bá ṣe é àwọn èèyàn máa wò mí nígbà míì pé a ah, ń bo lo ti gbà àbí bo lo ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà so mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá ní ẹjọ́ mi ò lágbára kankan o mi ò ní nǹkan kan mo ti máa ń tẹnu mọ́ èmi ni mo kéré jù nínú ẹni tó ń jáde tó ń sọ̀rọ̀ wípé ó yẹ kí ilẹ̀ Yorùbá gba òmìnira èmi ni mo kéré jù èmi dẹ̀ ni mi ìmọ̀ọ́rọ́ sọ jù àmọ́ mo mọ ohun tí mo rí mo mọ ohun tó mú mi dénú ìrìn àjò yìí mo mọ òfin tí a fún mi mo mọ ìkìlọ̀ tá a fún mi níwọ̀n bá àgbà tí mi bá dẹ̀ ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbẹ̀ mo fi ọlọ́run bẹ̀ yín ẹ má kó ọ̀rọ̀ mi dànù mo fi ọlọ́run bẹ̀ ẹ má kó ọ̀rọ̀ mi dànù gbogbo ẹni tí ó bá yẹ kó bá wa dìde sí ọ̀rọ̀ yìí tó yẹ kó bá wa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ẹ bá wa dìde sí kí ẹ bá wa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ olúwa ló wà nídìí ìrìn olúwa ló wà nídìí iṣẹ́ yìí òun ló ń ṣe é bọ̀ òun ló ti ṣe parí tó dẹ̀ fẹ́ gba ògo ẹ̀ olúwa dẹ̀ ní pé kẹ́ ó ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ bring house yìí under control olúwa ní pé kẹ́ ẹ bring sanity to all these warriors all of us olúwa ní kẹ́ ẹ bring sanity tẹ́ bá bring sanity tán ìrẹ́pọ̀ máa wà kò ní sàríyànjiyàn kò dẹ̀ ní síjà ẹ dẹ̀ rí pé ìrìn àjò yẹn máa straight kò ní sí kọ́nukọ́ kankan mọ́ kò ní sí wàhálà kankan. mo bẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan sí ìwọ tó bá ní access sí kankan nínú àwọn bàbá àtàwọn màmá yìí ẹ má gbé fídíò mi lọ fún wọn kí nǹkan tó sọ ni take that bible passage give it to them tell them to read it and ask God to give them an understanding in-depth understanding of that bible, bible passage what it is kí wọ́n wá apply ẹ̀ sóhun tó wà nílẹ̀ tí wọ́n gbé dání ó máa yé wọn and they will know what to do ó ṣe pàtàkì mo ti sọ fún yín èmi ò ń ṣe wòlíì mi ò ń ṣàfà ẹ̀yin tẹ́ bá jẹ́ wòlíì lórí ìrìn àjò ẹ̀yin tẹ́ jẹ́ àfà ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ gbé yẹ̀wò ẹ gbé lọ síwájú olúwa ẹ bi olúwa pé báwo ló ṣe jẹ́ ẹ jẹ́ kó olúwa ṣàlàyé ẹ̀ fún yín bóyá ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì tẹ́ jẹ́ àfà bóyá tẹ́ bá wá jáde tẹ́ bá sọ bóyá àwọn èèyàn máa bìlífù yín bóyá àwọn èèyàn máa lísìtì sí yín ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ṣe ṣẹ́ṣe ẹ̀yin náà tún fi kún ara iṣẹ́ tẹ́ ẹ ṣe nídìí ìrìn àjò òmìnira ilẹ̀ Yorùbá ìgbà ọmọ kékeré kan tí ò mọ̀ ọ̀rọ̀ sọ kan ó máa sọ̀rọ̀ kan randanrandan báyìí ẹ gbé lọ wájú Ọlọ́run ẹ fi lọ Ọlọ́run mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti sọ síwájú pé Ọlọ́run ní kẹ́nikẹ́ni má bá òun figagbága lórí ìrìn àjò yìí wípé òun lòún wà ń di ẹ̀ ẹ o ara àpẹẹrẹ míì tún lélẹ̀ so ẹ jọ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìyẹn ti jẹ́ bó ṣe jẹ́ mo ti sọ yẹn mo ti mẹ́nu kúrò ń bẹ̀ nìyẹn ṣé ọ̀pọ̀lọpọ̀ wa là ń rí gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí pàápàá jùlọ láwùjọ wa láàrin ara wa àwa ara wa síra wa ọmọ Yorùbá sí Yorùbá ṣe rí fọ́nrán kan tí mo déédéé jù síta lánàá ti bọ̀bọ́ tí wọ́n náà mú nínú estate kan ṣé gbogbo ara gbọ́ ohun tó ń pè jáde lẹ́nu ṣé gbọ́ tó ń pọ̀fọ̀ tó ní òun pe àwọn ìyá òun òun pe kinní kan yes it is true táwọn èèyàn bá ń sọ fún wa pé nǹkan tí àwa fúnra wa tá à ń ṣe fúnra wa gan pé ó le bẹ́ẹ̀ ni ọmọ ọsàn wọn lòun ló máa ń kó pọ́npó báyà ẹ̀ irú àwọn èèyàn tí àwọn èèyàn fi ń tọ́ ẹ tán fi ń nàka àléébù tán fi ń sọ̀rọ̀ burúkú sí wa lára irú ẹ̀ ní irú ẹ̀dá ọmọkùnrin tẹ́ rí lánàá yẹn àmọ́ fẹ́ rán wa létí pé ṣé ẹ gbàgbé pé irú èèyàn bí ọmọkùnrin yẹn kan nígbà kan nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe hàn pé irú èèyàn bí ọmọkùnrin yẹn kan náà ti wà tó ń sọṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tán níṣe ló ń wọnú ilé tó ń pa àwọn èèyàn kiri káàkiri inú ilé tó ń dìsàpíà wọnú ilé tó ń ṣe gbogbo ẹ̀ tó ń pa àwọn èèyàn kiri tó ń pa àwọn obìnrin ṣe rántí ṣe mọ̀ pé gbà tán mú gan tí wọ́n ní wọ́n lọ tì mọ́lé ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá fi kalẹ̀ kó tó di pé ó ní mo ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ọlọ́run ti lo ọ̀gbẹ́ni Oríyọmí Hamzat ọlọ́run ti ń lò tipẹ́tipẹ́ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà yẹn àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yẹn sórí ńgbà yẹn tí wọ́n tọpinpin ọ̀rọ̀ yẹn tó fi di pé wọ́n padà rí bọ́ yẹn mú nítorí pé àwọn ọlọ́pàá gan ò jáde wá sọ fáwọn èèyàn pé bọ́ọ̀ yẹn ò sí lágọ̀ọ́ ọlọ́pàá mọ́ bó tẹ̀ jẹ́ pé bọ́ọ̀ yẹn ó kọ́kọ́ ń parọ́ pé nǹkan lòun ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń sọ bóun tí gbogbo èèyàn mọ̀ ni pé ìgbà tí wọ́n mu tí wọ́n tì mọ́lé irú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ò máa ṣẹlẹ̀ mọ́ káàkiri anywhere bó ṣe mọ̀ pé wọ́n tún dà bí ọgbọ́n bó ṣe wà ẹ̀wọ̀n òun àti bàbá bàbá burúkú bàbá àjàrà búkà tó sọ pé òun ló ń ṣe nǹkan fóun tóun fi ń dọfẹ tóun fi ń ṣe gbogbo nǹkan tóun ṣe tọ́jọ́ tì wọ́n mọ́lé ṣe mọ̀ pé òun àti bàbá yẹn wọ́n tún dà bí ọgbọ́n ọlọ́run ló mọ nǹkan tán fáwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá fi ilẹ̀ tó tún jáde ṣéun pé gbogbo èèyàn ti rò pọ́n ti tì mọ́lé ó ti wà lẹ́wọ̀n gbogbo iṣẹ́ aburú yẹn ò dẹ̀ ṣẹlẹ̀ mọ́ ọkàn gbogbo èèyàn balẹ̀ so àwọn èèyàn ti àsùn pé bọ́ èèyàn ni wọ́n ti mú wọ́n ti tì mọ́lé ọkàn everybody balẹ̀ bọ́ nítorí pé wọ́n fẹ́ confuse àwọn èèyàn pé kò kì í ṣe bọ́ ìyẹn ọlọ́run ló mọ bọ́n ṣe dì pẹ̀lú àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá fi bọ́ ìyẹn lẹ́ngbà yẹn bọ́ ìyẹn wá jáde padà ó tún wá lọ ń ṣọṣẹ́ àwọn èèyàn tún wá dédé ń kú wọ́n ń bá òkú àwọn obìnrin inú ilé wọ́n á dédé bókú ọmọbìnrin míì inú ilé ìwẹ̀ wọ́n tún wá ń béèrè pé àṣebọ́n náà ti mú ẹni tó ń ṣe kínní báwo ló ṣe tún wá ń ṣẹlẹ̀ kó tó wá di pé àwọn èèyàn kan wá sọ pé àwọn rògbọ́n ti filẹ̀ ni àwọn rí níbì kan irọ́ ni òótọ́ ni bóyá nìyẹn jọ ni bóyá òun ni bóyá òun kọ́ lọ́gbẹ́ni Oríyọmí Hamzat ń gbà yẹn náà wá gbé ọ̀rọ̀ yẹn wọ́n wá ṣeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n tọpinpin ọ̀rọ̀ yẹn kó tó wá di pé wọ́n find out pé bọ́ọ̀ yẹn ò sí lẹ́wọ̀n pé wọ́n ti fi bọ́ọ̀ yẹn lẹ̀ ó tún ti rìn kiri kó tó wá di pé ẹnìkan wá bá wọn dọ́gbọ́ndọ́gbọ́n wọ́n wá mú bọ́ọ̀ yẹn tán wá mú wá ìgbà tó yin tàbí bọ́ọ̀ yẹn kí ló sọ ó ní bàbá yẹn tó ń ṣoògùn fóun táwọn jọ wà lẹ́wọ̀n òun ló sọ pé ọ̀nà àbáyọ kan tó wà òun ló dẹ̀ sọ fóun pé kóun má wọrí o wọ́n máa ṣe bóun ṣe máa jáde tó ń bá dẹ̀ ti jáde kóun lọ máa kọ̀ntínú nǹkan tóun ń ṣe kóun lọ máa ṣiṣẹ́ lábi tóun ń ṣe kí ni mo fẹ́ fàyọ gangan irú ẹ̀dá bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ òun ni ọmọkùnrin tẹ́ rí nínú fọ́nrán tẹ́ ń wò lálẹ́ àná yẹn tí mo fi sórí ìkànnì mi ẹ rí i pé bọ́n ṣe só mọ́lẹ̀ ṣe rí pé ó ń pọ̀fọ̀ ó ń sọ àwọn nǹkan kan lẹ́nu ẹ gbọ́ bó ṣe ń pe àwọn ìyá dìndìnrín kan àwọn ìyá àjàràbùkà kan ẹ kò lè ṣiṣẹ́ fún kò lè dáhùn nítorí pé ọlọ́run ọba ẹlẹ́san ọlọ́run ọba tó fẹ́ gba ilẹ̀ yorùbá kúrò nínú gbogbo wàhálà tó fẹ́ kó ilẹ̀ yorùbá sí òun ló ṣe tó ń ṣiṣẹ́ ẹ má sì mí gbọ́ o mi ò sọ pé kò sí dúdú o àbí kò ságbára o àmọ́ ṣe rí gbogbo ẹni tó gbé dúdú tó gbé agbára dání tó fẹ́ máa fi ní ọmọ yorùbá lára lọ́wọ́ tá a wà yìí lọ́wọ́ tá a wà yìí kò ní ṣiṣẹ́ kò ní dáhùn fún wọn mọ́ nítorí pé ṣìṣe ṣìṣe ti bá wọn gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí ewé àtegbò tán jáàyàn tó fi ń jẹ́ fún wọn ọlọ́run ti sọ di òòbù mọ́ wọn lọ́wọ́ ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ó dẹ̀ máa máa bàjẹ́ síwájú sí ni ó máa máa bàjẹ́ lọ ni tó fi mọ àwọn tó ń pera wọn lólóṣèlú tí wọ́n rò pé bóyá àwọn ti ṣe nǹkan kan àbẹ́kejì pé torí ohun táwọn wá ṣe yìí ẹ kò sẹ́nì kankan tó lè yà wọ́n lọ́wọ́ ẹ̀wò wọ́n ń parọ́ ni wọ́n kàn ń ṣe wàhálà ni wọ́n á dákẹ́ tó bá yá ọlọ́run ti bà gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ọlọ́run ti sọ gbogbo ẹ̀ di asán òfúùtù fẹ̀tẹ̀ àpẹẹrẹ ẹ̀ ni ọlọ́run gbé wá tí ọlọ́run fi hàn yín yẹn àpẹẹrẹ ẹ̀ nìyẹn ó ní nǹkan tí ọmọkùnrin yẹn gbójúlé tó fi wá ṣé mọ̀ pé wọ́n sọ pé ó wá ń gbà táwọn èèyàn sí ń lé o pé ó fẹ́ wọlé ó fẹ́ jalè o ó mọ̀ pé wọ́n wà ń lé ó ń pèdè yẹn lẹ́nu ó dẹ̀ ń sọ fún wọn pé kán máa ṣílẹ̀kùn ẹ̀gbọ́n nǹkan tó sọ ó ní ìfẹ́ ìfẹ́ náà ní kóun máa sọ. So ìfẹ́ ni wọ́n ní kóun máa sọ tóun bá ti sọ wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣílẹ̀kùn fóun ìgbà tí wọ́n wá mú tán-tán so mọ́lẹ̀ ó ń pe àwọn èdè kan ó ń pe àwọn ìyá rẹ̀ kan ó ní kán wá ṣe àwọn nǹkan kan fóun lélẹ́yìí tí kò ṣiṣẹ́ fún tí ò dáhùn rárá ẹ kì í ṣe pé kò sírú agbára yẹn ṣùgbọ́n kò lè dáhùn fún nítorí pé ìkà ló wá fi ṣe iṣẹ́ láabi ló wá fi ṣe ó dàbí ijọ́ mélòó sẹ́yìn nígbà tá à ń ṣètò tá a sọ̀rọ̀ débì kan tá a sọ̀rọ̀ dọ́dọ̀ brọ́dà mi òkìkí ọlá àrólé owó wípé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lọ wọ́n ní àkànṣe ah, kinní kan fáwọn àwọn fẹ́ fi ṣe bí wọ́n ṣe dáàbò bolẹ̀ Yorùbá ṣé rò pé gbogbo àwọn tó ń pera wọn ní OPC tó ń kó bọn dání tó ń kó nǹkan kọrùn ṣé rò pé gbogbo nǹkan tó ń kó fún wọn ni wọ́n fi ń ṣiṣẹ́ láti dáàbò bolẹ̀ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fi nǹkan tó kó fún wọn wọ́n fi ń pa ọmọ Yorùbá lára ni wọn ò fi ṣe ọmọ Yorùbá lóore kankan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ so ẹ jọ mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá ni. ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé wọ́n ní kinní kan ṣe kinní kan kinní kan ṣe gbá ó ṣàwo ń bo làwọn kinní yẹn wà ẹ wò mi ò ní parọ́ tàn yín àwọn èèyàn tó ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn tẹ́ ń béèrè yẹn lọ́wọ́ wọ́n wà wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ẹ̀rù tó ń bà wọ́n ohun tó ń kọ wọ́n lóminú tí wọ́n fi fẹ́ sọ̀rọ̀ tí wọ́n fi fẹ́ gbójú jáde tí wọ́n fi fẹ́ fún àwọn èèyàn òun ni wípé oníṣẹ́ ẹbí ni wọ́n nígbàgbọ́ púpọ̀ láàrin wa wípé táwọn bá fún wọn tán àwọn òmò tí wọ́n lọ máa fi ṣe irú ẹ̀ nìyẹn tẹ́ rí lánàá yẹn irú ẹ̀ lẹni tẹ́ rí lánàá yẹn ohun tó ń kọ wọ́n lóminú ni pé ẹlòmíì gan-an tó bá ní kán wá gan pé wọ́n máa ṣèbúra fún wọn kán tó ṣe anything fún wọn ó máa búra nítorí pé ó ti nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa jàyè jẹsẹ̀lẹ̀ jàre ẹ jẹ́ ẹ jẹ́ kí n ṣe kí n ṣàgbà nǹkan tí mo fẹ́ gbà nígbà tí aburú bá wá ṣe wọ́n tán àwọn èèyàn máa wá pariwo pé nǹkan tó ń ṣe fún wọn ò dáa àbẹ́ni tó ṣe nǹkan fún wọn ò ṣe é dáa wọn ò dẹ̀ ní mọ̀ pé òun ló lọ gba nǹkan tí ò yẹ kó gbà òun ló ń lọ síbi tí ò yẹ kó lọ nítorí pé wọn ò pè síbẹ̀ èèyàn bíi tiẹ̀ kọ́ ni wọ́n ń pè wípé kó wá gba nǹkan yẹn àwọn èèyàn tó máa fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ tán mọ̀ pé ó bá ó bá wọn lára mu kò dẹ̀ ní láì fífá wọn àwọn ni wọ́n ń pè èmi máa tẹnu mọ́ gbogbo ìgbà gbogbo àwa tá a bá mọ̀ pé báìbù wa la gbójúlé òun la fẹ́ lò ní ìrìn àjò yìí ẹ jẹ́ ká gbé káàdì mú ṣinṣin àmọ́ ẹ jẹ́ kí kinní kan dára lójú o a ní láti dúró sórí òótọ́ pẹ̀lú ẹ̀ a dẹ̀ ní láti ṣe pẹ̀lú lùkàn àtọkànkan gbogbo ara tá a bá ní kùránì wa la gbójúlé ẹ jẹ́ ká dìímú ṣinṣin ẹ jẹ́ ká dó sórí ẹ̀ ẹ tẹ̀ jẹ́ ká dìímú pẹ̀lú inú kan àtọkànkan ìwọ tó bá dẹ̀ nígbàgbọ́ pé à ti ìṣẹ̀ǹbáláyé náà máa rìn ẹ́ lọ́wọ́ torí má jẹ́ kí n tẹ̀ o má jẹ́ n tẹ̀ o ọ̀pọ̀ nínú àwọn tí ọ̀pọ̀ nínú àwọn tá à ń dojúkọ tá à ń bá fa nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ wọn dúdú ni wọ́n ń lò o dúdú lọ́pọ̀lọpọ̀ nu wọ́n ń lò ó tán bá dúró tán bá lọ́lọ́run làwọn gbójúlé àbí báìbù làwọn ń lò àbí kinní kan ni ẹ má bìlífù wọn o dúdú ni wọ́n gbójúlé tí wọ́n ń lò ó. olùkọ́ tó wà ń bẹ̀ tó sọ pé bóyá wọ́n fẹ́ kí n áàdì wọn so mò ń áàdì ẹnìyẹn mi mọ̀ bóyá ní nǹkan tó ń fẹ́ sọ ni. tẹ́ni ẹ bá dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ jọ ẹ má send request yẹn mọ́ pé kí n hàd yẹn jọ tó bá lè jẹ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ni mo ti hàd yín o ọwọ́ yín ló kù sí o tá a bá rẹ́ni tó bá wà lórí òpó tó fẹ́ join ní program tó ní nǹkan tó fẹ́ sọ kò di dandan kẹ́ ẹ gbójú yín síta ẹ lè má gbójú yín síta ẹ ní sẹ́ẹ̀tì kámẹ́rà sójú yín ni ẹ lè sẹ́ẹ̀tì ẹ̀ sẹ́yìn ọ̀kẹ́tẹ̀ ọ̀kẹ́tẹ̀ má dúró síwájú kámẹ́rà kẹ́kàn má sọ̀rọ̀ tẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ. mi bá ní pé kí n ṣí phone line pé ẹni tó bá fẹ́ pè wọlé ẹ jẹ́ kí n wò bóyá mo lè ṣí phone line ẹni tó bá fẹ́ pè wọlé kó lè pè wọlé in case tó bá jẹ́ pé ẹnìyẹn ò fẹ́. in case tó bá yẹ pé ẹni tó fẹ́ pè wọlé yẹn ò fẹ́ ṣó ojú ẹ̀ ìgbé ètò báyé pé ok mo ti ṣí phone line anybody tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé but the other number yẹn ni kẹ́ ẹ pè mí sí o the other WhatsApp number yẹn ni kẹ́ ẹ pè mí sí ẹni tó bá fẹ́ pè wọlé orí the other WhatsApp number ni kẹ́ ẹ pè mí sí ẹ má pè mí sórí because the other phone ni mo fi ń ṣe program lọ́wọ́ So ẹni tó bá fẹ́ pè mí the other one yẹn ni kẹ́ pè mí sí. mo fẹ́ wò bóyá mo lè rí nọ́mbà yẹn mú jáde ni ẹ má bínú o fẹ́ wò bóyá mo lè rí nọ́mbà yẹn mú jáde fún wa and if you call in please whatsapp only whatsapp only whatsapp only whatsapp only call ní ẹjọ́ okay ẹ jẹ́ kí n wo bóyá mo lè send ẹ̀ lórí. ẹ má bínú o ok nọ́mbà yẹn nìyẹn mo ti send ẹ̀ síbẹ̀ mo ti mo ti send nọ́mbà tẹ́lẹ̀ pé wọlé sí mo ti send ẹ̀ sórí screen so ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé lórí nọ́mbà yẹn anybody tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé lórí nọ́mbà yẹn so bọ̀ gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá lórí ìrìn àjò yìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pa ọkàn wa pọ̀ sójú kan ká mọ̀ pé ká fi òótọ́ ọnú àti bẹ̀rù ọlọ́run ká fi ṣe ká fi rìnrìn àjò yìí. ká má ká má ro ti nǹkan kan míì ẹni blessing tó bá wá lẹ́yìn inú kan àtọkàn kan tá a fi ń ṣe anything tó bá wá bí èrè tọ́lọ́run bá ṣe fún wa níbẹ̀ ẹ jẹ́ ká gbà àmọ́ ẹ má jẹ́ ká wá kúrò lórí nǹkan tá a la fẹ́ ṣe gangan tá a torí ẹ̀ bẹ̀rẹ̀ kínní ká wá máa lọ ṣe nǹkan míì ká máa lé nǹkan míì ẹ dẹ̀ yẹ ká mọ̀ lọ́kàn wa pé àbá ọlọ́run ṣe eré ìje àbá ọlọ́run fi gàgà gbága lórí ìrìn àjò yìí wípé bóyá àwa la fẹ́ gba ògo àbí la fẹ́ gba ìyìn bẹ̀ pé àwa la ṣe ọlọ́run ọba ó ti parí iṣẹ́ ó ti ṣe gbogbo nǹkan ẹ̀ gbogbo wa pátápátá tí a bá ń kópa nínú ìrìn àjò yìí tá a bá ń ṣe ohunkóhun tá a bá ń ṣe ipa tó wù ká máa kó ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bíi pé a rí àánú gbà ni ọlọ́run kàn síjú àánú wò wá ni a rí àánú gbà ni àwọn three hundred yẹn wọ́n rí àánú gbà ni kò ń ṣe pé ìwà wọn ló dáa kì í ṣe pé àwọn ni wọ́n dáa tán ó sì máa ní nǹkan kan lára wọn náà tí ò tí ò ṣe bọ́ kàn ṣáà wò pé ó dáa àwọn three hundred yìí so ọ̀rọ̀ pé bóyá ẹnìkan dáa ju ẹnìkan lọ kọ́ àbí pé ẹnìkan mọ̀ ṣe ju ẹnìkan lọ òun kọ́ ni ọ̀rọ̀ tá à ń sọ tó wà ńlẹ̀ yìí bọ̀ ọ̀rọ̀ yìí pé ọlọ́run ò ṣe tán láti bá ẹnikẹ́ni pín òkú ẹ̀ lórí ìrìn àjò yìí ó dẹ̀ dàbí pé àwa tá à ń ṣọ́ọ̀bù tá a fẹ́ bá ọlọ́run pín nínú òkú yìí lórí ìrìn àjò yìí á pọ̀ ó dẹ̀ fẹ́ máa ṣe ìdíwọ́ fún ìrìn àjò yìí níbi tó yẹ kí ẹnu àwọn ọ̀tá wa ti pamọ́ kí ẹnu wọn pa adé kán má lè sọ̀rọ̀ mọ́ a máa ń ṣílẹ̀kùn fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà láti tún rí àyè yọrí síta láti tún sọ̀rọ̀ síta ó dàbí ìgbà tó bá tó ń bọ́ tẹ ẹ̀jà ni tó ti wá lu ọ̀tá ẹ̀ mọ́lẹ̀ tó ti lù mọ́lẹ̀ pátápátá tó ń bọ́ ti gbà fún ẹ tí ò lè sọ̀rọ̀ mọ́ tí wọ́n fúnra rẹ̀ tún wá fún láàyè láti tún yọrí jáde lápá abìkan láti tún máa sọ̀rọ̀ láti tún rí i pé ó pù fóun láti tún kojú ẹ lójú ìjà lẹ́lẹ́kejì àbí lẹ́lẹ́kẹta nítorí pé a sì ń jàjà tara wa nìyẹn àfìjà yẹn lẹ̀ síbi tí ọlọ́run ti ń jà àti bọ́lọ́run ṣe ń ṣe àwa sì ń jàjà tara wa nìyẹn ẹ mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá ni mo ti sọ fún yín o èmi ò gbọ́n mi ò mọ̀rọ̀ sọ mi ò ṣe wòlíì mi ò ń ṣàfà mi ò ń ṣe kankan bẹ́ẹ̀ àmọ́ nǹkan kan tí mo mọ̀ ni pé mo ní instruction lórí ìrìn àjò yìí mo dẹ̀ ń tẹ̀lé instruction yẹn mi dẹ̀ kúrò lórí ẹ̀ níwọ̀nba àgbà tí mi bá dẹ̀ ti kúrò ń bẹ́ ó kẹni tó máa ní kí n fò lókè kí n ìṣó gbókù bí tí mo fẹ́ gbà mi ò tíì rẹ nìyẹn wọn ò tíì bí mi ò tíì rí níwọ̀nba àgbà tí mi bá ti kúrò lórí instruction yìí mi ò tíì rẹni tó máa ní kí n fò sókè ó bí tí mo fẹ́ gbà wọn ò tí ì bí ẹnìyẹn èmi á dẹ̀ sọ nǹkan tó bá yẹ kí n sọ ẹni tó bá máa bí nínú ló máa bí nínú àmọ́ a lè sọ pé a fẹ́ kó wà bàjẹ́ kúrò ńlẹ̀ a fẹ́ kó àìdá kúrò ńlẹ̀ káwa náà máa wá hùwà bàjẹ́ yẹn ká máa ṣe ìwà àìdá yẹn kò bójú mu wọ́n máa máa fọwọ́ gún wa nímú wọ́n máa máa náwó àbùkù sí wa ẹ̀tẹ́ ló dẹ̀ máa mú wá ẹ̀tẹ́ ló máa bá dé a ní láti stop ẹ̀ a ní láti stop ẹ̀ èèyàn tó bá máa tá a bá tá a bá kóra wa jọ látòní dọ̀la tá a yá fi parẹ́ tá a bá ti bára wa sòótọ́ ọ̀rọ̀ à ń parọ́ tanra wa jẹ ni irọ́ là ń pa a jẹ́ pé eré ọmọdé là ń ṣe wọ́n lè máa pè wá ní entertainer yes entertainer lórí òótọ́ entertainer lórí òótọ́ mo sọ fún yàn kan jọ kan mo ní mo ní mo ní mọ́tò kan sínú akọ́mọ̀nà kan mo ní mo ní sínú tí mo máa ń sọ fúnra mi nínú pé mi ò kàn kí ń sọ síta ni ó wá bí mi ó ní kí ni mo sọ fún un ó mi rí ó dẹ̀ rẹ́rìn ó ní hùn hmm, ó ló deep mo ní bẹ́ẹ̀ ni mo ní bọ̀ mi ò ń sọ síta mi ò dẹ̀ ń kí dẹ̀ ni mo sọ fún un mo ní mo build mọ́tò yẹn lórí pé mo mọ nǹkan tí mo rí mo dẹ̀ mọ̀dí tí mo fi gbéra sí ọkàn mi sọ fún pé wàá ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí báyìí dẹ̀ ni kò ṣe má ṣe báyìí mo ní òun ló bá mi débẹ̀ mo wá sọ fún mo ní mọ́tò yẹn fún èmi ni wípé my struggle in Yorùbá nation is based on my pains the pains I've endured right from the past right from when I was young Them. is built on my experience from those pains, from all the pains I experienced right from the time I've been growing, I, I was growing up. Only then is nurtured by truth. My motto on this journey is built on my pains and my experience, but it's being nurtured by truth. And nothing else can change that. Nothing else can change that. Oníkálukú wa la mọ̀ nǹkan tá a rí la mọ̀ nǹkan tó gbé wa dé di ìrìn àjò yìí. La mọ̀ bí ẹ̀mí wa ṣe sọ fún wa pé Ọlọ́run fẹ́ ká rìn ìrìn àjò yìí. Àmọ́ gbogbo bó bá ṣe wá wù kó jẹ́. Kò sí kankan nínú wa tí ò ti fẹnu sọ pé àláìkí bọ́n ṣe ń parọ́ fún wa. Àláìkí bọ́n ṣe ń tàn wá jẹ. Àláìkí bí wọ́n ṣe bí wọ́n bóyá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí àmọ́wọ́ ọ̀tún wa yàtọ̀ sósì ńgbà tá a bá wá ń sọ fáwọn èèyàn pé ìdí tá a fi ń ṣe nǹkan tá à ń ṣe nìyí a dẹ̀ fẹ́ gba ara wa kúrò lábẹ́ condition yẹn dẹ́yìn kankan nínú wa náà gbọ́dọ̀ pé rúwà yẹn dání ká wá dákẹ́ ká pẹnu mọ́ ká má sọ̀rọ̀ ìkankan nínú wa náà gbọ́dọ̀ máa wú rúwà yẹn tá a bá sọ pé àfólè láwùjọ wa máa fẹ́ lé gbogbo olè tó wà láwùjọ wa kúrò ẹ àwa náà gbọ́dọ̀ múlẹ̀ sáàrin wa ká dákẹ́ a ti tàpá sí òfin ọlọ́run a dẹ̀ ti ṣe nǹkan tí ò dáa yẹ a lè pera wa sẹ́yìn aṣọ a lè bára wa wí tí ààyè ẹ̀ bá yọ ṣùgbọ́n tí wọ́n bá fi ààyè ẹ̀ lẹ̀ tí ààyè ẹ̀ ò bá yọ èèyàn ní láti ṣe ohun tó bá tọ́ láti ṣe náà ni gbogbo ohun tó bá tọ́ láti ṣe èèyàn ní láti ṣe náà ni kó má wàá dàbí pé à à sọ fún yín nǹkan kan náà ni wọ́n àwọn náà kàn ń parọ́ wọ́n ń wá nǹkan tó ń fẹ́ jẹ ni tí gbogbo èèyàn bá ń wá nǹkan tí wọ́n fẹ́ jẹ ní ti ìrìn àjò yìí kò ń ṣe nǹkan tẹ́mi fẹ́ jẹ lèmi ń wá ń bẹ̀ o èmi fẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira ni mo fẹ́ kó dẹ tẹrú tọmọ lọ́rùn bó dẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà nídìí ìrìn àjò yìí tó jẹ́ pé the same thing ni wọ́n ń fẹ́ bọ̀ ìwọ tó bá wá jẹ́ pé nídìí ìrìn àjò yìí nǹkan tó fẹ́ jẹ ló wá wá bẹ̀ ẹjọ́ mò ń bẹ̀ yín mò ń rọ̀ yín ni ẹjọ́ ń Ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tó ní kálukú wa tá a máa jẹ tá a máa mu ọlọ́run ní jẹ́ wọ́n wa ọlọ́run adẹ́gbèsè jíjẹ mímu fún wa nírọ̀rùn tí ò ní bá bùkù dé tí ò ní bá ẹ̀gbin dé tí ò dẹ̀ ní mú ìsọlẹ́nu dání kódà ju bá a ṣe rò lọ ọlọ́run á ṣe fún wa mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá ni tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká kúrò ń di ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ ká yọwọ́ ń bẹ̀ pátápátá ká yọ wọ́n bẹ̀ pátápátá ká má máa kó àwọn orí aláìṣẹ̀ ká máa kó wọn gba ẹ̀ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu sísọ nípa ìbínú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti rí wa wọ́n dẹ̀ ń wò wá gẹ́gẹ́ bí ẹni tó ń sọ òótọ́ fáwọn tí àwọn dẹ̀ ń lísìn sí wa tàbá wá bẹ̀rẹ̀ sí fi irọ́ bá wọn bá wọn sọ̀rọ̀ tá à ń fi irọ́ tá à ń fi irọ́ tá a fi ń wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ lórí irọ́ tá a fi ń bọ́ wọn tá à ń pa fún wọn yẹn orí wa ló máa wà o ọlọ́run máa béèrè ẹ̀ lọ́wọ́ wa o. gbogbo irọ́ tí a bá pa fún àwọn tó ń lísìn fún wa tí wọ́n wá fi lọ dá ẹ̀ṣẹ̀ tí ò yẹ dá ọlọ́run máa béèrè ẹ̀ lọ́wọ́ wa o. ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ àti sùn wa ẹ jẹ́ ká bẹ̀rù ìgbà tá a máa déwájú ọba tó dá wa sáyé tá a máa lọ jíyìn iṣẹ́ wa o. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o lórí gbogbo ohun tá à ń ṣe jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run ohun tí ò bá ṣẹlẹ̀ ká má sọ pé ó ṣẹlẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ni ká sọ pé ó ṣẹlẹ̀ ìyẹn làwọn èèyàn máa fi mọ̀ wá pé a serious ìyẹn làwọn èèyàn máa fi gba ọ̀rọ̀ wa gbọ́ ìyẹn làwọn èèyàn fi máa dó tì gbágbágbá kì í ṣe kán máa sọ fún wa pé bẹ́ẹ̀ lẹ ṣe sọ́ńdọ̀ sí irọ́ lẹ̀ ń pa fún wa irọ́ náà lélẹ̀ ìyẹn ò dáa kò bójúmu tó kò dẹ̀ bá ìwà ọmọlúàbí tí gbogbo wa sọ pé agbé dání kò bá mu mi ò fẹ̀sùn kan ẹnì kankan o mi ò dẹ̀ wá dárúkọ ẹnì kankan àmọ́ ìwọ tó bá mọ̀ pé irú ọ̀rọ̀ yìí ó ṣẹ̀ sí sàkání ẹ̀ ẹ̀ ìwọ ni mò ń bá wí tó bá fẹ́ bínú kó bínú nǹkan tó bá ti lè mú ẹ tó mọ̀ pé ó ti wúrú wà tí ò dáa yẹn tí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ wá bí ẹ nínú ìwọ gangan ni mò ń bá wí àmọ́ gbogbo àwa tá bá mọ̀ pé àwúrú wà yẹn wípé adéré ọ̀rọ̀ yẹn ò sí mọ́ wa lórí ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tó kàn yín bẹ̀ àmọ́ torí pé kán má bàa kéèrè igi yóbì lára kán má máa wá kó ẹ̀gbin bá ẹ̀yin tí ẹ̀ máa wúrú wà yẹn òun ló jẹ́ kémi tètè máa pariwo báyìí kí n máa sọ mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ ọ̀rọ̀ mi kẹ́ lọ mọ̀ when it comes to the freedom of the Yorùbá people we are not joking we are not playing and we are not lying We don't have any propaganda. We are not pushing any lies to you. Whatever we are telling you is the truth. Whatever tá a bá jáde tá a bá sọ fún yín, òótọ́ là ń sọ fún yín. A push propaganda anybody. A ṣiṣẹ́ fún olóṣèlú kankan. A gba owó lọ́wọ́ olóṣèlú kankan. A tẹ̀lé olóṣèlú kankan. A báyàn ṣe ẹgbẹ́ kankan. Nínú gbogbo ẹgbẹ́ tó wù kí wọ́n dálẹ̀ tí wọ́n ń ṣe, As far as Yoruba nation is concerned, I belong to any of them. I dẹ̀ ní affiliation pẹ̀lú kankan nínú wọn. So I ní reason láti wá máa parọ́ àbí láti wá máa ba ẹnìkan jẹ́ fẹ́nìkan. Ọ̀rọ̀ tá a bá ń sọ, à ń sọ lórí ọwọ́ tá a dúró lé pé òmìnira Yorùbá la dúró fún nothing else. Ẹ jẹ́ kí n rán yín létí ọ̀rọ̀ kan. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ nínú wa tá a máa gbọ́ fọ́nrán àbí tá a ń wò mí báyìí a lè ti gbọ́ fọ́nrán bíi tí ìyá wa onítìrí ti ń sọ̀rọ̀ níjọ́ kan ó dà pé fọ́nrán yẹn náà ni the last one tí wọ́n release. wọ́n sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe rin ìrìn àjò wọn nígbà yẹn nígbà tí ọ̀rọ̀ bàbá wa olóògbé MKO Abiola ṣẹlẹ̀. gbogbo bá ṣe rin ìrìn àjò wọn pẹ̀lú gbogbo àwọn èèyàn tọ́jọ́ ń rin ìrìn àjò yẹn àti bí wọ́n ṣe rin ìrìn àjò yẹn débì kan tí àwọn èèyàn kan wá bá wọn tán wá pè wọ́n pé ó dáa kí lo tún fẹ́ ṣèbí wọ́n ti gbé fún ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá rántí ẹjọ́ ẹ bá mi kọ́ síbẹ̀ tó bá yẹ pé torí mi ò wo gbogbo fọ́nrán yẹn tán mi ò wo mi ò tí ráyè wò ó délẹ̀ bọ̀ mo mọ̀ pé mo gbọ́ àárín yẹn dáadáa tó bá yẹ pé nǹkan tí mo sọ bẹ́ẹ̀ lórí ẹjọ́ ẹ bá mi kọ́ síbẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ o tó bá dẹ̀ jẹ́ pé mo ń ṣe àṣìṣe ẹ̀ torí like I said èmi ò ṣetán láti wá bọ́ anybody pẹ̀lú irọ́ wọ́n ní wọ́n wá ń sọ fáwọn ńgbà náà lọ́n pé à ó ti try tó ó ti ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe àmọ́ níbi tó o bá dé yìí ṣebí wọ́n dẹ̀ ti fẹ́ gbí wọ́n ti pe fọ́mọ Yorùbá kí ló tún ń fẹ́ wọ́n nígbà yẹn ló jẹ́ káwọn já wọn bẹ̀ táwọn ṣe kúrò gbẹ́jẹ́ ká bira wa léèrè ọmọ Yorùbá tí wọ́n gbé fún nígbà yẹn oore kí nìpa rẹ̀ ṣe fẹ́ pọ̀n Ọbásanjọ́ tí wọ́n gbé fún gbà yẹn tó fi sọ fún yàrá pé kúrò nídìí struggle tó ń ṣe kúrò nídìí gbogbo ariwo tó ń pa wọ́n ti gbé fọ́mọ Yorùbá kí ni eh, Ọbásanjọ́ ṣe fúnlẹ̀ Yorùbá kí ló ṣe sílẹ̀ Yorùbá ṣé ọmọ yorùbá ṣé wọ́n rí ìtura nígbà tí ọbásanjọ́ wà ń bẹ̀ ṣé ilẹ̀ yorùbá dàgbà sókè nígbà tí ọbásanjọ́ wà ń bẹ̀ òun náà ni the same situation la wà ńlẹ̀ mò ń sọ eléyìí nítorí àwọn tó ń sọ fún wa pé ẹ ṣèbí ọmọ yorùbá dẹ̀ ní eléyìí ẹ jẹ́ ká gbárùkù tí ẹjọ́ ṣe kinní kan the same reason ọgbọ́n tí wọ́n lò fún ìyàwó anjọ́ kìíní àná tó fi ní kó kúrò lórí struggle tó ń ṣe ìgbésẹ̀bọn ti gbé fọ́mọ yorùbá òun náà náà ń sọ fáwọn ọmọ yorùbá ń sìn pé yorùbá ló kàn ṣe bí èèyàn kan ló ti jáde yẹn jẹ́ kí gbogbo agbárùkù tí the same trick wọ́n tún fẹ́ lo the same trick fún wa again ẹ̀ka ń pè lọ́mọ yorùbá yẹn náà máa wá débẹ̀ á lọ máa jíṣẹ́ tó rán rẹ̀ nítorí pé á jẹ́ kó yé wa pé àárọ̀ òun níṣẹ́ kò dẹ̀ ṣiṣẹ́ kankan tó máa jẹ́ fún wa òun náà máa débẹ̀ tó máa sọ̀pà kò ní rántí wa mọ́ ṣebí bàbá Ọbásanjọ́ yẹn ló ń jáde lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ló oríṣiríṣi ẹ ṣebí kwẹsàn táwọn èèyàn ń bi bàbá Ọbásanjọ́ sì ni pé ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ ìgbà tíwọ náà débẹ̀ kí ló dé tó ṣàtúnṣe which is the same thing all these people will come back to tell you later on the same thing làwọn náà máa padà wá sọ ń jẹwájú ike yẹn ìgbà tí kinní tán gbélé yẹn kò dáa òfin yẹn ò ṣe nàìjíríà ó yẹ kó ti ṣe kinní kan but when they when they were there when they were in power kí ni wọ́n ṣe láti change situation yẹn ẹ má jẹ́ àtanra wa mọ́ anybody ò lè change anything anybody ò lè change anything Hausa Fulani knows what they are doing wọ́n dẹ̀ ti perfect act wọn the only way out is Yoruba nation a sovereign Yoruba nation that's the only way out and ṣe rí gbogbo anídìí lágbájá anídìí lágbájá ẹ má jà tanra wa a nídìí anybody I need anybody gbà pọ́nlé ni pé I need lágbájá àti wípé àwọn tó ń sọ pé a nídìí yẹn ìdí táwọn èèyàn fi ń sọ bẹ́ẹ̀ ni pé if all of them come home tí wọ́n bá join ìrìn àjò yẹn máa yá ní kíákíá ní yàjóyàjó ó máa ṣẹlẹ̀ nísinsìnyí that's the only reason why people are saying that it's not that pé tí wọ́n bá join kò ṣeé ṣe no wọ́n lè má join á dẹ̀ máa gbòmìnira máa lọ. àwọn àgbà Yorùbá ní wọ́n ní ṣìkìtì kọ́ lẹ́yìn téyín bá mọ níwọ̀nba tó bá ti lè jàgbàdo ó ti tó. ìwọ̀nba àwa kékeré tá a kóra wa ìjọ ganan ẹ jẹ́ ká kọ́kọ́ tú àárín ara wa ṣe ẹ jẹ́ ká bring sanity into this house. Once we bring sanity and we all understand ourselves ìwọ̀nba àwa tí a kóra wa jọ tá a sì ń sọ̀rọ̀ tá à ń pariwo yìí if we are all speaking in one voice tí a dẹ̀ ní inú kan ọkàn kan síra wa. tí mo lè wo ìwọ sísítà mi ìyá mi Fúnkẹ́ Ìyálájé lójú bá pé a Ìyálájé ò lè dà mí Ìyálájé ò lè parọ́ fún mi. tí mo lè wo every other speaker lójú bá pé a lágbájá ò lè dà mí kò lè parọ́ fún mi ìjọ yẹn la ti gba òmìnira wa ìjọ yẹn la ti bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn bàbá wa àti màmá wa tó wà lókè yẹn níjọ́ tí gbogbo wọn bá ti lè wòra wọn lójú báyìí ah, tí mi bá sí ń bẹ̀ aburú ò lè ṣe mí lẹ́yìn nítorí pé mo mọ̀ pé lágbájá ìwà ń bẹ̀ lágbájá ìwà ń bẹ̀ tàmẹ̀dù ìwà ń bẹ̀ ìjọ yẹn la ti gba òmìnira wa ló bá tán ìjọ yẹn lọ̀rọ̀ wa ti yéra wa mo dẹ̀ ń tẹ̀ mọ́ tẹ̀ mọ́ wa létí pé àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń ṣe just tiny little bit very tiny and little bit of stuff tá a máa ń ṣe tá a máa fi ń gbọ́n jura wa lọ olóhùn every time tá a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ tá à ń ṣe báyìí ó máa ń fa ìrìn àjò yẹn sẹ́yìn fún wa ni ó máa tún fà sẹ́yìn fún wa ni ọwọ́ wa ló wà ọlọ́run ti ṣe gbogbo nǹkan tọ́lọ́run máa ṣe ọlọ́run ti parí ẹ̀ ọlọ́run ti fọ̀nà hàn wá ó ti fi gbogbo ẹ̀ hàn wá ó ti fi lé wa lọ́wọ́ ọwọ́ wa ló wà àwa fúnra wa là ń ṣe èméjì là ń sá sẹ́yìn là ń sá síwájú bí àwọn kan wà láàrin wa pẹ̀lú ìwà tí wọ́n ń wù bóyá àwọn ò mọ̀ pé kò dáa ní o bóyá wọ́n dẹ̀ fi pé ẹ jẹ́ sáré ṣe báyìí àwọn nǹkan tó ń kó bá wa tó ń fà wá sẹ́yìn lórí ìrìn àjò yìí òun nìyẹn àwọn nǹkan kínkìnkì àwọn nǹkan kínkìnkì kínkìnkì òun ló ń fà wá sẹ́yìn àwọn èèyàn tó dẹ̀ ń wúrú wà láàrin gbogbo orí gbígbẹ orí tútù tá a kóra wa jọ yìí wọn tó nǹkan kan èèyàn péréte ni wọn wọn pọ̀ wọn tó nǹkan kan tó wá yẹ kí ìbẹ èèyàn péréte yẹn kán máa wá da wàhálà iṣẹ́ àti làálàá gbogbo orí gbígbẹ àti orí tútù yìí kán máa wá dàrú ọwọ́ wa náà ló wà níwọ̀nba àgbà tá a bá ti sọ̀rọ̀ tá a tò inú ilé dáadáa ká ṣà àwọn àṣàyàn ọmọ ogun bí ọlọ́run ṣe ní ká ṣà ká dẹ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. ó lè jójú kan náà láti máa máa pòye o ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ o mi ò gbàdúrà kó jẹ́ bẹ́ẹ̀ o. ó lè jójú kan yẹn náà ni o ká kàn máa pòye lójú kan yẹn until we figure it out. But we can figure it out right now. Bring sanity to this house. Let serious-minded people continue on this journey. Anybody that is tired or anybody that is weary, let them go back. Let them go and rest. Assure them, tell them, they are all recognized. They are all sons and daughters of Yoruba land, and they will be forever remembered. Nobody will forget them. They've tried. ìwọ tó bá dẹ̀ wà nínú àwọn irú àwọn èèyàn tí mò ń sọ yìí náà mo fẹ́ rẹ́ ẹ létí ọ̀rọ̀ àwọn bàbá wa o wọ́n nígbà téèyàn bá ń jó tó ń pàtẹ́wọ́ fún èèyàn tó sọ pé ó mọ̀ ọ́ jó o lèèyàn máa ń kúrò lójú agbo o má dúró dìgbà tán máa sọ fún ẹ pé à ó ti jó dáadáa látàárọ̀ èwo wá ní kàntàkàntàn tó wá ń jó ní ìsìn ìgbà téèyàn bá mọ̀ jó dáadáa tó jó dáadáa tó ń pàtẹ́wọ́ fún ẹ òun lèèyàn ń kúrò lójú agbo má dúró dìgbà tí wọ́n á ní ó ti jó dáadáa látàárọ̀ kàntankàntan ló wá ń jó nìsín. You leave the dancing floor, the dancing floor when the operation is loudest. That's what I'm saying in essence. You leave the dancing floor when the operation is loudest. Mo bẹ̀ wá mo rọ̀ wá ni o, mo tún sọ lẹ́ẹ̀kan sí i ọmọ kékeré ni mí o mi ò já mọ́ nǹkan kan mi ò ní agbára kankan mi ò ní anything àmọ́ a ò fi ìbẹ̀rù sí mi lọ́kàn pé kí n má lè sọ ọ̀rọ̀ tí n bá rí nǹkan tí ò dáa lórí ìrìn àjò yìí o ohun tí mi ò gbọ́dọ̀ ṣe mo mọ̀ ohun tí mo ní láti ṣe mo mọ̀ ìyẹn ò jẹ́ kí ẹ̀rù anybody bà mí níwọ̀n bá àgbà tí mi bá ti ṣe ohun tí a ní kí n má ṣe tí mo dẹ̀ ń ṣe ohun tí a ní kí n má ṣe ẹ̀rù anybody ò bà o ẹ̀rù ọlọ́run nìkan òun ló ń bà mí. ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo lọ́kùnrin lóbìnrin ẹ má bínú pé bí ìbínú bí ìbínú ni mo bá wá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo sọ lẹ́nìí àmọ́ lọ́dọ̀ tèmi o ó ti tán síbẹ̀ yẹn nìyẹn mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ ọlọ́run á jẹ́ kí àwọn bàbá wa àwọn ìyá wa ọlọ́run á jẹ́ ká rí àwọn tí wọ́n máa mú bible passage yẹn èmi ti sọ o kì í ṣe torí fídíò mi ò ní kẹ́ ẹ mú fídíò mi lọ sọ́dọ̀ wọn o pé ẹ nǹkan tó ń sọ o you don't need to take the video take the message take that Bible passage give it to the people that needs to read it let them read and understand and let them do the needful it will help this journey ó máa ya gbogbo wa gan lẹ́nu ó máa ya gbogbo yín lẹ́nu ṣe rí bí Ọlọ́run ṣe ṣe wẹ́rẹ́ tí gbogbo wa kàn déédéé gbọ́ ròyìn pé ah bàbá wa ti wà nílé o ẹ kàn déédé gbọ́ náà ni ó dẹ̀ máa ya gbogbo yín lẹ́nu pé ah báwo ló ṣe happen báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe happen báwo ló ṣe ṣẹlẹ̀ ó ní gbogbo wa máa máa bira wa lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè irú ayọ̀ tí bíbélì la máa gbọ́ lágbára àwọn olódodo òun la máa gbọ́ ní àárín àwa ọmọ Yorùbá àtàtà òun la máa gbọ́ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ṣe ń wò mí láṣálẹ̀ yìí àtèmi àtẹ̀yin tájọ́ ń tàkùrọ̀sọ ẹ̀ irú ayọ̀ la máa gbọ́ lágbàlá wa láṣẹ Èdùmàrè lọ́la nú kan o tí èmi fi ń sọ̀rọ̀ o aburú ò ní ṣe ẹnìkankan nínú yín kò ní ṣe èmi tí mò ń sọ̀rọ̀ náà bí gbogbo wa dẹ̀ ṣe ń wọlé lọ sùn yìí oorun ayọ̀ la máa sùn a ní tojú oorun dójú kú a dẹ̀ ní tojú àlá kòtò láṣẹ Èdùmàrè ẹ wá rí ajínigbé ò ní jí yín gbé wọn ní jí yín lọ́mọ o wọn ní jí yín láya gbé wọn ní jí yín lọ́kọ gbé bẹ́ẹ̀ ni wọn ní jí èmi náà lọ́mọ gbé wọn ní jí mi láya gbé èmi gangan tí mo wá ń sọ̀rọ̀ ẹ wọn ní jí mi gbé mi ò sì ní sáré pálọ̀ nu yàrá láṣẹ Èdùmàrè ẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà fún gbogbo ẹni tó ń ṣòwò láàrin wa ẹni tó ń ṣe bísínẹ́sì ìgbéga ìlọsíwájú nínú ọ̀nà okòwò yín láṣẹ Èdùmàrè yóò máa bá okòwò yín láṣẹ Èdùmàrè àgbà náà ò ní wọnú ọjà yín o àgbà náà ò ní wọ owó yín o àgbà náà ò ní wọnú ayé yín o àṣetì kì í kò sí fọmọ Ọlọ́run àṣetì ò ní bá yín kò ní bá mi kò ní bẹ́ẹ̀nì kankan nu wa gbogbo wa báyìí ọwọ́ wa tó ń ṣe ẹ̀gúsí òun náà ló máa jẹ ọbẹ̀ ẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tó jẹ́ òbí nínú wa tó ti bímọ tó ń tọ́ ọmọ ẹ̀yin lẹ máa jèrè ọmọ yín ẹ̀dẹ̀ ní fọwọ́ yín gbé ọmọ sí àtèmi náà tí mò ń sọ̀rọ̀ tí mò ń ṣàdúrà yìí bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo yín bẹ́ẹ̀ ni kò ṣe rí fún mi gbogbo ẹnu ni mo fi sọ kò kọ́ mi lẹ́nu mi ò dẹ̀ yọ sọ bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo yín bẹ́ẹ̀ ni kò ṣe rí fún mi bẹ́ẹ̀ ni láṣẹ Èdùmàrè àṣẹ ọ̀run o títí ìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Mike Ọlá Ifágúgù mò ń dágbére fún yín pé ó dàbọ̀.